ادعوا ربكم تضرعا وخفيه انه لا يحب المعتدين ولا تفسدوا في الارض بعد اصلاحها وادعوه خوفا وطمعا ان رحمه الله قريب من المحسنين الحمد لله مجيب الدعوات من دعا جعل الدعاء عبادة من العبادات الظاهرة أصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó gbéra rẹ̀ kalẹ̀ lẹ́ni tí ọmọ dáhùn ìpèpè gbogbo ẹni tí máa ń pè lérí bùkátà ayé àti tọ̀run mujibu lọ́lọ́run nínú àwọn orúkọ rẹ̀ olùdáhùn sabasi ti dáhùn kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ tí ó bá dáhùn kò sẹ́nìkan tó lè ṣe nǹkan náà fún yẹn ọlọ́mọsá dáhùn ṣe gbogbo gbogbo ìtẹ́ni kọ̀ọ̀kan wa tí a fi ń pè ọlọ́mọba ọba yìí ló ṣe kámọ́ sàdúà. Kama máa bẹ́ẹ̀ ká máa béèrè tá à ń fẹ́ lọ́wọ́ ẹ̀ ó ṣe nínú àwọn nǹkan tí a máa fi jọ́sìn fún ẹ̀sìn làdúrà ọlọ́run dá wa torí ẹ̀sìn nínú àwọn ọmọ tọ́lọ́wọ́ wa láàtúrí ẹ̀dá wa òun náà ní ká máa ṣàdúrà wọ́n fẹ́ ká máa wa wáyé àdúrà gẹ́gẹ́ ọlọ́wọ́n bá aláàtọ̀ wá gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa tí òfìfì wa mọ̀nà tá a fi mọ̀ pé súnà nìkan ló kù lójú ọ̀nà àpadà síbú àti ìgbà ọlọ́mọdé ọbẹ̀ ẹni kọ̀ọ̀kan wa mọ́ o gbogbo àwọn tí wọ́n ti rí ìmọ̀lẹ̀ súnà kọ́lọ́mọ́sá wọlé àdúrà kọ́lọ́mọ́sá àtàmọ́lẹ̀ súnà sọ́kàn tiwọn náà kọ́lọ́mọ́ fẹsẹ̀ tiwọn náà kọ́bà òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad kọ́bà gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jókòó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tí wọ́n máa ń ka àyà alukur'ani fún yàn torí lẹ́tà ọlọ́run alukur'ani tọ́lọ́run kọ sí wa èyí ti gbọ́dọ̀ máa ka èyí gbọ́dọ̀ máa gbọ́ ọlọ́dẹ̀ ní tó máa ka tabati wá jókòó lẹ́tà tó kọ́ alukur'ani la fẹ́ gbọ́ ní jókòó kò sí jókòó mi tuntun dáa tó mọ́ kọlọmọsá jọ kọ nínú sami ẹni kọ̀ọ̀kan wa sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam òní kádà lójú ọ̀nà tó ṣẹ́kù ní gbogbo àwọn ojú ọ̀nà táwọn yẹn rìn láyé òun náà sì ni ojú ọ̀nà tọ́lọ́ tààrà tọ́lọ́ lè wọnú àlìjáná ọlọ́run abẹ́lẹ́wọ̀n nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́run yẹ wá kó nínú sunna náà gbogbo tí wọ́n bá pè lẹ́sìn fún wa àdúrà ni wọ́n pè é àwa tòrò Kùránì àbá àwọn onímọ̀ àdìsí àárí àzẹ̀mọ̀túmọ̀ rẹ̀ wọ́n ní bíbí àná wọ́n máa ń pè é ẹ̀dẹ́yàn sọ jáde lẹ́nu tí wọ́n ní kíni túmọ̀ rẹ̀ tó ló wọ̀n mọ́ bíbí àná wọ́n pè é báwo ló ṣe ní ma pè é gbogbo àwọn amúlárúbáwá ni wọ́n tutù ó ní bí báwọn bàbá ṣe dáhùn àwọn wí náà nìyẹn sábà wí bó láti àwọn wí táwọn gbogbo èdèkedè tí wọ́n bá ń fọ̀ tí wọ́n pè ládùúgbà tẹ́ ẹ bá ti mọ àtúmọ̀ rẹ̀ kò sínú Al-Qur'an kò sínú àdìsí àwọn àlùfáà ní bídíà ní káwọn bá wọn ṣe àṣetáni ló gbé kalẹ̀ gbogbo àwọn tó ń bẹ nínú bídíà náà ọlọ́mọta bá fà wọ́n yọ kó ń bẹ̀. mo kí àwọn ìmáàmù wa ní Jamiu Sunna ní Alápá nílùú Kwara State. mo kí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ní lálápálẹ̀ ní o súnà làwọn fẹ́ máa ṣe lọ́kùnrin wa àti lóbìnrin wa mo kí gbogbo àwọn àlùfáà àwọn àyímà àwọn ìmáàmù ìmáàmù tá a jọ jòkólẹ̀ àtàwọn tí wọ́n dàbí èmi tá a jẹ́ tọ́lábàtọ́lá ẹ̀lì àwa tí à ń wá ìmọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àánú ọlọ́run àforíjì ọlọ́run kọ́lọ́mọṣáfi kárí ẹni kọ̀ọ̀kan ètò wọn ní kágbéyàwó ní àárọ̀ yìí òun náà ní ahamiyatu adu'ai wa kaifiyatu fi hayati lmuminin bóòlù àdúrà ti pàtàkì tó nínú sẹ̀mí olùgbàgbọ́ òdodo tẹ̀rẹ̀ntọ́ gbọ́ ọlọ́run gbọ́ ní àdúrà sàǹfààní ẹ̀dí ọ̀bá gbọ́ ọlọ́run máa pariwo ní ọlọ́run ò ní gbọ́ ohun tí ń sọ torí ọlọ́run ti ń pè yẹ kò gbà gbọ́ ni wọ́n fi ní pàtàkì àdúrà nínú sẹ̀mí àwọn onígbàgbọ́ lẹ́yìn náà àdúrà náà kò là ṣe ṣe tí ní máa ń gbà èyí tá ní tán wa ana fi dúnìyà mọ̀ṣáàkìlà wàhálà wà ní ayé ìdààmú wà bẹ́ẹ̀ wàhájà ti ní àdìyà àwọn bùkátà oríṣiríṣiríṣi bọ́ọ̀bá ti ń bí yá mi tán èmi ò sì mọ ọyọ síwájú ẹ̀ ọlọ́ọ̀bá ti mọ ọyọjú kan tán èmi ò sì mọ ọyọ jáde ọba tó ń yanjú tọ̀ náà lọ́dún tí eléyìí náà jáde sí ọ torí kó lè máa bẹ́ẹ̀ kó lè máa pè é tí ọba ti da ní amọ̀sàdúà tọ́ba tó da tọ́jà mọ́ ànífàdúà lẹ̀ bàbá ti rí ṣe amọ̀sàdúà bàbá tó rí ṣe tán ànífàdúà lẹ̀ bàbá ti bímọ amọ̀sàdúà tábà tó bímọ tán àgbọ̀dọ̀fàdúà bàbá ti lọ́kọ tá a ti níyàwó a máa ṣàdúrà bàbá lọ́kọ tá a níyàwó tán a gbọ́dọ̀ fàdúrà lẹ̀ bàbá ti jọba a máa ṣàdúrà bàbá délé eré oyè àdúrà gbọ́dọ̀ pọ̀ bàbá ti dàfà a máa béèrè kọ́lọ́ fún ọmọ ọwọ́ tó bá ní mọ̀tá ó tún máa ṣàdúrà kẹsẹ̀ rẹ̀ ọmọ yẹ ẹ̀mẹ̀ yà fà lódodo lórí burúkú ńgbọ́ ọlọ́mọba aláàfẹ́ bínú sí ọlọ́mọba aláàwọ̀ ni kọ́ máa sọ ìtọ́lọ́wọ̀n òfin rán ànábì àbá tí wọ́n ti sọ tọ́lọ́wọ̀n òfin rán ànábì àdúrà rẹ̀ gbà gbàdúrà rẹ̀ bá gbà ọlọ́wọ̀n ní ní ọmọ ṣe ti ń ṣe. ẹ̀yọ́ màá yá mi ilé ayé gan fún rẹ̀ àdúrà ló gbé dúró. a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá la ọ̀là àmọ́lẹ̀ oníkúlí máa yà bá òbí rọ̀ bí láwùlá àdúrà ọlọ́wọ́n bá níbẹ̀ bá jẹ́ pẹ́ sàdúrà ni sẹ́mi ọlọ́wọ́n bá ti wáyà sí i ẹ̀yọ́ màá yá mi àlàáfíà tá a lọ ẹnìkan ò ní bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run àfẹ́tí máa ń ṣàdúrà aláàfin ni ẹ máa pariwo rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ọlọ́run ṣe dáadáa ayé fún wa ṣe dáadáa ọ̀run fún wa mọ́jà wọná o ọ̀ wọná tó bá ṣàdúrà o lè rí tó fẹ́ àbẹ̀pẹ̀lú àdúrà àdúrà o kí ni wọ́n ń pè ládùúrà gangan huwa tawajjuhul abdi ila rabbih òun náà ní kẹrù ó dájú kọ́ lọ́rùn bá ńlá fima yahtajuhu kọ́mọ wa sọ̀tọ́ fẹ́ fún islahi dinihi wa dunya kọ́mọ sọ fọlọ́ kọ́lọ́ tún ayé òun ṣe kó sì máa sọ fọlọ́ kọ́lọ́ tún ọ̀run òun ṣe kó o tó débẹ̀ àtàyé àtọ̀run ọwọ́ lọ́gbẹ̀ẹ́ wa òun ní darí sánmà òun ní darí ilẹ̀ ìtìmẹ́ láàrin ilẹ̀ àti sánmà ìkápọ̀ ọlọ́run ló wà sàárè tá a lọ à ń lè kó sọ̀wọ́ lọ gbogbo ẹni tá a dọ̀ àdọ̀ bá gbà nínú sàárè ìyá lọ́wọ́ fi jẹ yóò jìyà torí pé ẹni bá nàbí ní kásá máa ṣàdúrà gbogbo bàtà bá ti kírun Allahumma inni a'udhu bika min adhabil qabr anabi ni gbogbo bàtà bá ti kírun ká bá bẹ̀rù lábàbà jìyà sáré ìyá ń bẹ nínú sáré jẹba a'udhu billahi minash shaitani rajim Allahumma bá ní wádìí ọ̀hún rọ́bà kù Allahumma ẹ máa pè Allahumma bá yín tadarru'a kẹ́ẹ̀ máa bá búbu síwájú ọlọ́run wa khufiya kẹ́ẹ̀ máa pè ọlọ́run wà ní kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ máa pè ní kẹ́lẹ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ bá ṣàdúrà nínú sàlẹ̀sàlẹ̀ lẹ̀ ọlọ́run ti gbọ́ lókè sọ́kè òkè sọ́kè jẹ́ ọlọ́run ti gbọ́ rẹ̀. ọlọ́run bá ní ọ̀rọ̀ tẹ̀ ń sọ tẹ́lẹ̀ kejì tí mẹ́lẹ́gẹ̀ yẹn ò gbọ́ kófúyà tọ́bajẹ́ pé mẹ́lẹ́ bá ń pè ọlọ́run bá ní mo tóbi lókè ẹsẹ̀ mọ́kẹ́ yẹn mo ti gbọ́ tẹ̀ sọ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n kọjá là Suratul A'raf aya fifty five àwọn ni wọ́n kọjá là wọn náà làwọn tí wọ́n pè kàmílẹ̀ yọ lọ wọ́n ti kọjá là bẹ́ẹ̀ bá ti kọjá àlà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jẹ ìyá àdáwò tó bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa tá a fi tẹ́wọ́ tá a fi sùn àbí tá a máa jésù àbí tá a máa pè ṣéwù ọlọ́mọdé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́gbàrá ọlọ́run wa. Suratul A'raf ayah fifty five ومن عمية الدعاء ونحن عوضات في مبتك الدعاء أن الدعاء عبادة عبادة نغنى الدعاء bóyá tó ń fẹ́ ọwọ́ rẹ̀ ti tẹ̀ àbọ̀wọ̀ rẹ̀ ti tẹ̀ mọ̀ pé ìjòkó pé òun pe ọlọ́run kó fún ọ lórí ayé àbórí ọ̀run wọ́n mọ̀ kọ́ sípò pé òun sin ọlọ́run ni ìbádà ló ń ṣe o ìbádà ni o gbogbo ẹni wọ́n mọ̀ taraka àdùá wọ́n mọ̀ taraka ha ẹni tó bá fi ìbádà yìí lẹ̀ tó lóun ò ní jòkó sàdúà òun ò ní pe ọlọ́run tẹ̀dẹ̀dẹ̀rù náàrù jahannam wọ́n ní kọ́lọ́ lè mọ̀ pé iná jahannam rìn tiẹ̀ gbogbo ẹjọ́ bá sàdúrà wọ̀ lọ́rùn Allah ló sọ bẹ́ẹ̀ kò sí kò sí ní wọ́n nẹ́tọ̀ bá máa sàdúrà torí gbogbo wa tó ń wù àti gbogbo tó ń ṣe bọ́lọ̀mọ́ ló fẹ́ bọ́ sẹ̀sẹ̀ rẹ̀ ò ní wà lìjẹ̀nà àbíkọ́ sàdúrà ọlọ́run fi ẹ́ sínú bọ́lá bá pè wájú àlè kíá mọ̀ pé ọyá máa wọ náà lọ òṣèlú kan tí wọ́n sọ̀rọ̀ padà yìí pé kí ló ń ṣe òṣìṣẹ́ ló sì máa bẹ́lọ̀ lé lára rẹ̀ ju bó ṣe ń bẹ́lọ̀ lé àwọn tí ò ti mọ̀nà lọ sọ́dọ̀ àwọn tó ti mọ̀nà náà wọ́n máa ṣàdúrà fún ọwọ́ àjẹtara rẹ̀ ó pọ̀. ọlọ́run bá ní wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run bá yín sọ pé ẹ pè mí ń da yín lóhùn. innal ladhina yastakbiruna an ibadati ọlọ́run gbogbo àwọn tó bá ṣe ìgbéraga tí wọ́n ṣàdúrà an ibadati tí wọ́n an du'a yìí gbogbo àwọn tó bá ṣe ìgbéraga wọ́n á gbalẹ̀ ológun lọ wọ́n á sọ fún wa pé sọ́dọ̀ àdúrà lọ́wọ́ kan àdúrà táwọn ṣe ṣe láti jọ yìí tí aṣọ àwọn táwọn ọ̀pá sọ̀dà àdúrà táwọn ṣe láti jọ yìí tí àwọn tí kọ́lé ìtọ́lọ́sì ti ṣe fún lára àdúrà tó di ilé dọ́kọ̀ lọ ó ti dìje lọ́tà àwọn ó ti dìje lọ. ọlọ́wọ́ máa ń wá gbọ́n ṣe fẹ́ra da tí wọ́n làwọn fàdúrà lẹ́pọ̀ àwọn ṣàdúrà àdúrà máa ń pẹ́ ọlọ́wọ́n bá ní sàyẹ́dì kùlú na jahannama dákìrín ọlọ́wọ́n bá ní sàyẹ́dì kùlú na jahannama dákìrín ọlọ́wọ́n bá ní wọ́n wà wọ́n na jahannama dákìrín lọ́wọ́wọ́ ọlọ́wọ́n ní àwọn tí wọ́n bá ṣàdúrà ọlọ́wọ́n ní wọ́n wà wọ́ iná jahannama wọ́n wọ́n na jahannama adìlá dákìrín tẹ́tẹ́ tá yẹ̀yẹ́ síbẹ̀ ọlọ́wọ́ yẹyẹ rẹ lọ́lẹ̀ kí á mọ̀ tó bá máa ṣàdúrà ọlọ́run láwọn tí wọn bá máa ṣàdúrà wọn wọjá àdámà torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọlọ́run bá àlá tí kò ní kán wọná àdúrà tí wọ́n ṣe rabbana sif anna adhaba jahannama ọlọ́run yà wọn nínú Al-Qur'an ọlọ́run bá ní àwọn ẹni rẹ wọ́n máa ṣàdúrà ọlọ́run ọlọ́run bá ní ìyá mi yẹn ó nípa o ọlọ́run ló yà wọ́n ẹni rí kọ́lọ́ mọ́sá fàwọn náà síbẹ̀. yẹsitẹkiru ni pé ó ń sègbèrè agago bí àdúrà ìtumọ̀ ni pé ọ̀fà àdúrà lẹ́yìn olóhùn sí ma ó ní torí pé òun ti ṣe ti pẹ́pẹ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ ń fẹnu tẹ́ḿbẹ́lú àdúrà ó ní sè é wájú òkú tí ọlọ́mbọ̀ èmi ti lọ ládùúgbò àwọn ti gba ilẹ̀ tápá lọ mo lè mójútó ra mi àwọn fún jálàbí ti ṣe kankan fún òun tó wéwé ayé torí bẹ́ẹ̀ bá ti kẹ̀yìn sọ́nà èso ló kù tí ọkọ̀ jù sí kò pé mẹ́ta bàbá ti kẹ̀yìn sọ́nà o sì kẹ̀yìn o sì kọjú sí kínní ṣètàn tọ́ba ti kẹ̀yìn sí ṣètàn tá lọ kọjú sí ọlá rẹ àtọ́lá rẹ inú kọ́ ọmọ wa lọ́dọ̀ ọlọ́run àbí kọ́ ọmọ wa lọ́dọ̀ èṣù gbogbo àwọn ológun jálàbí wọn àwọn ológun àwọn ẹbọ mẹsìn yẹn ọ̀dẹ̀ èṣù ni wọ́n wá ìbúwe àbùkátà lọ lọ́jọ́ kí wọ́n máa sòògùn tí wọ́n ń ṣe kíní tí wọ́n ń ṣe ní bá gbàdúrà gbọ́ kò jẹ́ délé ológun torí ń ṣe ń wá lọ́dọ̀ bàbá ológun yẹn ọmọ bọ́ ọlọ́ọ̀ni máa ń ṣe kíní ọlọ́ọ̀ni máa ń ṣe àwọn apá wa ní ẹ àwa wá dẹ̀sìn wọn làwọn àlàwà wá dẹ̀sìn ẹ dákun àwa dẹ̀ sùúrù àwa fẹ́ tú ẹ̀sìn sí ó gbòdì lára wọn ni wọ́n máa ní àwọn ọmọ burúkú yẹn lọ àwa ní ẹ̀ máa bọ̀ wá síwájú ọlọ́run àwa tọ̀hún ní ẹ̀ máa bọ̀ wá síwájú èṣù àwa wà lọ́mọ burúkú ṣètò ìdìbò ronú náà mọ̀ sọ́tò gáfẹ́ àyà sísì lọ́wọ́ kọ́lọ́mọdé àbáwọ̀ wọlé jáde náà mọ̀ wọ́n ní ìdẹ́yìn òsè tó fi wọn jẹ́ àdámà sí ìyá ayé òní jẹ́ àwọn afáà ní ìdẹ́yìn òsè tó lọ́n fún wa ní yọ̀wọ̀ jẹ́ àdámà ṣé kò ní díyà láyé bí gan. ọlọmọṣọ wa lẹni gbogbo ẹni máa ń wọ ọ̀là tí ó kalẹ̀ ọ̀là tí ó kalẹ̀ àdúrà ní kọ́mọ̀sí kò sí àbújá míì àfikún yẹn wà níwájú ọlọ́mọba wa. anábìrin anabi ni ẹ radua anabi ni ibada ni o ntẹ wa o ti tẹyin lọ́wọ́ abe abe ko ti tẹyin lọ́wọ́ ẹ ma gba alada pẹ joko adua tọba tẹwọ báyìí ẹ ọsàn adua torí ẹni tó bá dájú kọ dọ Ọlọ́run Ọlọ́run Ọlọ́run ni ìyá kan náà àbúrò ìyá kan nasta'in ó sì ń lọ́wọ́ ọdẹ wàrà lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run tọba sì ìbáda yẹ gba alada pẹ ní gba alada tọba sì ń sè ànàkọ ìwọ ràn lọ́wọ́ yọ gbalada lórí gbalada gbalada ẹ má jáde oṣù yẹn o sọ́wọ́n ní kílọ̀kàn lẹ́yìn àdúrà ẹ ládùúrà lọ́dọ̀ tó kàn mẹ́yìn bá wà bá mi àní ọ̀sáàdù ló tó kàn ló tó kù mo ní àdúrà lọ́dọ̀ tó kù torí lẹ́yìn àdúrà wò ibú ló tọ́ba lè yọ padà rọ̀ tàdíkù dùn áyì mọ̀kàdúbùn àlẹ́ wọ́n lè ti àti ah, ah, dara wa láàmú lérí ẹ̀ tí ànábì ti làmọ́lẹ̀ fún wa ní pé gbogbo ẹni tó bá gbádùn alẹ́ tí o bá máa ṣàdúrà àpẹẹrẹ bọ́lọ̀ ń bínú sí ànábì wa Muhammad sallam ànábì ni mọ́nà yẹ́jà olùlọ́ha gbogbo ẹni tí o bá máa jòkó ṣàdúrà yẹ́kọ̀tọ̀ bọ̀ àlẹ́ yìí adébọ́lọ̀ ọba aláàmú bínú sí alhadi sahahu alalbani ẹ̀yọ́ bá yá mi nínú ẹ̀sìn wa àdúà wasiru liwahidu alama الله al والمرسلين wal mursalin wọ́n ní ẹ̀rí àdúrà wọ́n ló gangan ní àṣírí tí ọlọ́run bá fi mọ àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run lérí ìbí abùkátà wọn àdúrà ni wọ́n fi bí abúgbò bùkátà wọn. ọ̀làdé ọ̀làdé wọ́n ṣẹ́gun ọ̀tá pẹ̀lú àdúrà àwọn tó jọba jọba ànábì Yusuf jọba ànábì Suleiman jọba àdúrà ni anabi sèmánà lọ́bẹ̀ kiri wàhábùlì múlíkà aláya bagilé adamu badi adúlá ló ṣe olùwàlọ́wọ́n fèrè jì mí wà fún mi lọ́lá tó o ní fẹ́ lómi nílùú ẹ̀ mọ́ wa ibrahim alayhisalaatu wa salaam ó ní ọlọ́run bá ń sọ wa ní alukóhánì pé ọ sọ pé alihamudulilayi lẹ́ni wàhábà ní alalikibani ismail ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó ọta ismail wa ishaq ọmọ mi ní ishaq ọlọ́dún wọ ninety nine years kó tó bí eh, kó tó bí ismail ó ní inna rabbi lásẹ̀mí ọ̀dùà ọlọ́run ọba mi ìmọ̀ gbàdúrà o ìmọ̀ sẹ́kìnì ìmọ̀ gbàdúrà o sọ́tò ibrahim ayah thirty nine kéèyàn máa ṣàdúrà ládùúgbà tó ti wọ bíi twenty five years títí tó ti wọ ninety years kọ́lọ́ tó dá lọ́wọ́ o wá pé wọ́n tó ń sara àtijọ́ yìí torí pé òbí ma wọ́n mọ̀ lọ sọ́ọ̀sì ẹ eh? eh, ànábì ọlọ́wọ́ bá nìyẹn wọ́n mọ̀ lọ sọ́ọ̀sì wọ́n lọ́dà fẹ́ lẹ́bọ̀ tó wà lẹ́tẹ̀ mísọ̀ ti parọ́ wọ́n ní ìgbà tí ànábì ọlọ́wọ́ pé ninety nine years náà tó dá lóhùn àsìkò tó wọ ọlọ́run àsìkò tó sì dáa fún náà lọ́lọ́ fún àdúrà tí wọ́n náà ń ṣe ọlọ́wọ́ padà fi lé ọlọ́wọ́ ọlọ́run ọlọ́run má ṣètò tó dáa Allahu mujibu fi kulli hin wa ata'uhu la yanfadu wọ́n ní ibi tẹ́lẹ̀ wọ́n balẹ̀ dé àwọn tá a máa ń ṣàdúrà tá a gbára ládùúrà wọ́n ní gbogbo tá a ń fẹ́ pátá ó wà lọ́wọ́ ọlọ́run ọlọ́run sì máa ń dáhùn ní gbogbo ìgbà kìí ṣe pé bóyá ó láwọn àsìkò kan tí ọlọ́run bá aláàmọ́ tí máa ń ṣe kí ni ẹ̀ tí máa ń sinmi tọ́lọ́mọ wà ní off tọ́lọ́mọ wà lọ́dẹ wọ́n ní kò sí ọlọ́run wà ní ọ̀nà gbogbo àní. táàbù wá pé ah, ah, bóyá ìgbà tí ò sí níbi títí máa ń fúnyàn nìkan ní ọ̀jẹ̀ kájọ àmì tètè gbà ọlọ́run bá ní yas'aluhu man fi samawati wal ard ọlọ́run bá ní gbogbo tí ń bẹ lókè sánmà pátá sẹ́yìn mọ́tà wà bẹ́ẹ̀ ẹ̀ mọ́tà ìdánwò bẹ́ẹ̀ lọ́ọ̀nì kan lọ́mọ tó di bẹ́ẹ̀ wà láti gbogbo tí bẹ́ẹ̀ lẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ lábẹ́ẹ̀lẹ̀ gbogbo wọn ni wọ́n ń béèrè lọ́wọ́ ọlọ́run كل يوم هو في شأن كل يوم ọlọ́run ní jojoojúmọ́ wọn béèrè jojoojúmọ́ lè dán fún wọn wọ́n fi ṣá àtọ́kù wòlé àyà ìfọdù èdè pé ẹ̀dá ẹ̀dá fún bóyá ìdí abẹ́ béèrè bóyá ó ti tán lọ́wọ́ ẹ̀ wọ́n náà béèrè tiẹ̀ ní béèrè tiẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run ntí bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lè tán ó ní máa ń dẹ́kun yàn fọ́dù wọ́n máa ń dọ̀rọ̀ ìbá. ọlọ́run bá ní ntí bẹ̀rẹ̀ lọ́dọ̀ tí ní máa ń tán ntí bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọ́n ọlọ́run ọmọ ìtàn. kíláàdì tẹ̀mí rọ̀ balẹ̀ tó sàdúrà. ọwọ́ ń béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run àyàrá wa ń já gbé ṣèṣe pé kọ̀sọ́ ọmọ mọ́lẹ̀. èmi rọ̀ balẹ̀ ni pé ọmọ kù síbẹ̀ owó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run àlàáfíà ń bẹ lọ́dọ̀ ọlọ́run gbogbo tó ń wá pátá ọ wà lọ́dọ̀ ọlọ́run ní gbogbo yín pátá nínú àdéhùn kòdò sí àtẹni ìsáájú yín àtẹni ìgbẹ̀yìn àti tààrin gbogbo yín pátá tẹ wá lọ lè dúró lórí òkè kan tẹ wá ń béèrè kí kálukú wá ń béèrè yìí ti ń fẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́run ní fún kálukú ní nǹkan tí ń fẹ́ tí nǹkan kan ò sì ní dínkù nínú ọlá mi bí ìbá èyí tó kù tó di agbami ni ọlọ́run ọlọ́run tó tó sẹ́kù lẹ́yìn ìgbà tí bóyin gba tẹ́ ń fẹ́ tán láyé àti lọ́run wọ́n bá ti fún yín tán gbogbo ẹ̀ pátápátá ọ̀sẹ̀ déédéé di drop of water ọ̀wọ́n sàdúrà yẹn tó wọ́n já àfi tọ́ba gbàgbọ́ lọ́kọ̀ tọ́ba gbọ́ lọ́kọ̀ tọ́ba ti jòkó sàdúrà yẹn lọ́rọ̀ lọ́dún ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa yá mi ní aládàá bí sọ́ọ̀ suratu arahman aya twenty nine yẹn wa. ya man arada rizqo alayka bidu'a gbogbo ẹni tí wọ́n arísìkì wọ́n ní ma ṣàdúrà arísìkì ọ̀padà dé ìlànà mùsùlùmí náà ṣe tọ́lọ̀ mi dá lọ́la ọ̀gàlẹ́bàtàlà àdáyé min shayatini jinni wal insi alayka bidu'a gbogbo ẹni tí wà ìsọ́ tí o fẹ́ kí ọwọ́ ayọ́ tẹun àdúrà nìkan máa ṣe ọ̀fẹ́ borí ọ̀tá ogun ta ogun nílé ogun àwọn tó mọ àwọn tó mọ ọjà àtàwọn tó mọ àwọn ogun kan bẹ tẹ́lẹ̀ kankan ọmọ pé bá wa jà wọ́n sì ń jà lójúmọ́ èyí tí ń tí ọ ti gbé kọ́ ọ́ lè ṣe kàbá yìí ẹ tí ń tí ọ ètò tí mọ̀ pé ọ̀dà tó sì dáwọ́lé pọ́ ọmọ sí ọmọ pé wọ́n ọmọ ogun kan nìyẹn. àwọn tó wà ní wá pọ̀ ju àwọn tó rí lọ nínú àwọn ọ̀tá tí wọ́n fẹ́ kọ́ láyé wọ́n fẹ́ kọ́ lọ́rùn aleka biduha dọba ti sasọ dọlọ nǹkan kan ò ní sọ ọmọ ọyìn máa yẹ zẹkẹ ní kàmínà ṣètò ní ní fásitì bila ọlọ́ọ̀lẹ́ ànábì tí èso bá ti fẹ́ kọlu ọ sáwásọ́dọ̀ mi ọlọ́ tó bá ti sáwásọ́dọ̀ mi ipa rẹ̀ ní ká ọ ipa ànábì kọ káyé sùn lọ́wọ́ mi ní kò sá fásitì bila ọlọ́ọ̀ni sásọ́dọ̀ mi ọyẹ ká ẹ tọ́wá yẹ pé ipa ànábì bá ni ọlọ́ọ̀ni fèsì ẹ̀ ọ̀hẹ́ ajọ́mọ́ yìí ọlọ́run tó désù nìkan nípa rẹ̀ ká. ẹ̀yọ́ máa yá mi yá máa ní ìdáwó dùn yóò ló mú tara àjìmá wọ́n tó jẹ́ gbèsè. gbèsè yìí ó ti pọ̀ débi pé ó ti ń rò pé sóò ní gbógun so sóò ní gbógun so sóò ní gbégbé jẹ sóò ní sábòlù alẹ́ kàbí ọ̀sán gbèsè tán ṣé yóò tún sẹ́kùn lẹ̀ yá máa tẹ́tẹ́ lóbo òdòdó yẹ tàǹtọ́ yìí bá mo pè ọ́ tó wọ́n mọ́ ale ka bi do a kò sẹ́ni kan tẹ́ fún yàrá lọ́mọ àfọ̀bẹ́ ọba adẹ́dà ayiwa alimarid wa ayatu alimaridọ mo pe wa laarẹ ale ka bi do a ma sa do a ayiwa alimutọr wọdara ni ma pe Ọlọ́run gbọwọlé bi ti ntaw ti wọ ti da la mu yẹ oní bisimilayi bisimilayi bisimilayi awudu bi izatilayi. وقدرته من شر ما أجد وأحاذر بسم الله متى أو أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر لا بيجي سما كان يدوم ọlọ́wọ́ padà mọ́ lọ ànábì lọ sọ tí ń sọ yìí náà ya man yuridu hasanata dunya wal akhirah gbogbo orí tó wà ní ayé àtàlìjẹ́ náà ti mi lọ́rùn alayka bid du'a àdúrà ni kò máa ṣe ọlọ́run lè fẹ́ nìkan kan àbáwọn tó máa ṣàdúrà eléyìí tó kí nínú táàbì máa pàtàkì àdúrà àsìbáàbò ìjábàtì dùá wákè fi yàtọ̀ àwọn okùnfà tádùá fi máa wá gbà àwọn nǹkan tí yàn ó tara bọ̀ tádùá fi máa gbà àwọn nǹkan tí yàn ó yọra kú mbẹ tádùá lè bá gbà àwọn nǹkan tí yàn tádùá fi máa gbà nítorí kìí ṣe gbogbo ẹni tí ń ṣàdúrà náà lọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ ọlọ́run sì fẹ́ gbàdúrà rẹ̀ o òun lọ́ tara bọ̀ tọ́lọ́hún fi ní dá lóhùn òun lọ́ tara bọ̀ táwọn ẹbí sọ pé tẹ́ ẹ bá ti ṣe kan báyìí ọlọ́run ní dáhùn yìí máa dáhùn àkókò ní gbọ́ tẹ́ ẹ bá ti tara bọ̀ àwọn kan báyìí. alákọ̀ọ́kọ́ al-imanu billahi wal-isti'anatu bihi wahdahu la sharika lah má gbàgbà kan mí gbọ́mọlẹ́yìn ọlọ́run ọba lọ́ba tó dá gbogbo nǹkan tó ń darí gbogbo nǹkan ọba tá a gbọ́dọ̀ mọ wàrà sí lọ́dọ̀ rẹ̀ mọ́gbàgbé nǹkan tó ń bẹ lọ́wọ́ ẹnìkan kan mọ́gbàgbé ẹnìkan tó ń lágbára kan mọ́gbàgbé ẹnìkan tó ń lè dá ọlọ́hun yàtọ̀ sí ọlọ́hun mọ́gbàgbé tó lè wàrà lọ́wọ́ pẹ̀lú ẹnìkan kan àfi pẹ̀lú ọlọ́hun nígbà tó ọlọ́hun ti sàánù rẹ tó ní kankan nínú kọ́ńbọ́ọ̀dù rẹ mọ́ oṣù kan tó fi lọ́lẹ̀ sùn kan yẹn ntí wọ́n máa ń pè ọlọ́run fún iná ló ní kékeré ní ọ̀bọ̀ ṣe òun náà ní sọ ta ni wá sọ yẹn jẹmọ ẹhẹ kẹfìrí ọgbà bẹ mọ̀nàmì kì í ti darapọ̀ mọ́ àwọn fúláṣọ ọgbà bẹ tọ́ba gbà bẹ́ẹ̀ ni kò ní fi ẹbá àkọ́lé kò ní fi wo mọ́lú kọ́lé kò ní sọ kọ́mọ́dì kò ní sọ píìnì má sọ mọ̀nàmì kì í ní bọ́lá ọmọ ti sàánú rẹ̀ tí mọ́nà nípa ti dúró lé pé la ilaha illallah la yusta'anu bihi illallah kò sẹ́ni táwọn wà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ọlọ́run iyyaka na'budu wa iyyaka nasta'in tọ́ba ti yanjú tọ́wọ́ lọ́kàn rẹ̀ tẹ́nu rẹ̀ ọ̀tako tíṣẹ̀ rẹ̀ ọ̀tako ọmọ wa ṣàdúà níwọ̀nba àdúrà rẹ̀ ọmọ gbà púpọ̀ ọlọ́run lọ́lẹ́ ìmọ̀lẹ́ ní koran suratul baqara àyà one eighty six ọlọ́run bá ní ujibu da'wata da'i idha da'an alákọ̀ọ́kọ́ ni ọlọ́run yìí máa dáhùn gbogbo ẹni bá ti pè mí tó bá jẹ́ pè mí lọ́ bá pè tó o bá ń pè jésù mọ́ ńkọ́ idha da'ani àbọ̀ ń pè jésù mọ́ àbọ̀ ń pè sẹ́wù mọ́ sẹ́wù miskin sànú mi ṣé Abdul Qadir ṣé Tijani ẹ̀yin bàbá ẹ̀yin wòlíì àwọn òkú ọ̀run ọlọ́run tó bá jẹ́ pé èmi lọ́ba pè wọ́n lè ṣẹ̀jì ibu ni kó náà dá mi lóhùn ibi alọ́ ni pé ó ní wálé yóò mìíràn bì kọ́gbà mi gbọ́ lẹ́mi nìkan kọ́mọ̀tò gba nǹkan mi gbọ́ mọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ ojú ibu dá ọ̀tẹ̀tà ọlọ́run ní ìwà dáhùn ẹnìkan jóde ló ní à àwọn àfa àtàwọn nílẹ̀ yorùbá wọ́n máa ń jókòó àdúrà ju àwọn àfa àmàkàlù wọ́n ní wàláyé òdodo ọ̀rọ̀ lọ́sọ ọ̀pọ̀rọ̀ nítorí sọ yẹn hundred percent ọ̀pọ̀rọ̀ sọmọ pé táwọn àfáà ti ní táwọn bá ti jòkó àdúrà tán wọ́n ti dára lókè jì wọ́n tún wọ ẹsẹ̀ pẹ̀lú kankan tuntun iná ló ní wọ́n máa pẹ́ nílẹ̀ àwọ̀ àwọn táwọn òṣìwà lẹ́bọ̀ àwọn kan tẹ́wọ́ náà ni lẹ́yìn bá wọn bá kírun tán bùkátà sì ti fi yàtọ̀ délé ọmọ ya bọ́ ọba lẹ́nìkan tí ọ̀gbọ́ ọlọ́run gbọ́ tó lóun ṣàdúrà tí ń gbàdúrà rẹ̀ ọgbà o ọlọ́run dẹ́ lẹ́kẹ́ orí ti ń ṣe fún yíbo ti ń ṣe fún ìyẹlẹ́fun ẹ̀hẹ́ orí ti ń ṣe fún babaláwo irú orí ọlọ́run ṣe fún náà kì í ṣàdúrà lọ́dọ̀ kí ni lọ́gbà ọlọ́run máa ní wọlé yóò mi ní omi èmi ní ìdáhùn tẹ́ bá ti gbà mí gbọ́ kọ̀ wá gbàgbọ́ àwọn ọ̀rọ̀ dá lóhùn ọlọ́run dá lóhùn ìsìtìdìrá yìí yọ kàwọlé nígbẹ̀yà yẹ Ah, ló wọn aládùá aládùá létà alágbádá mọ̀ pé àṣeyìn ní ẹgbẹ́ awolowó sékìní ìlọ́wọ́ ayé ẹ̀pẹ̀dà bàjẹ́ kó tó kó láyé àyìnbóyè ló ẹlẹ́ yorùbá sọ́tòlù bákọ́rọ́ ayáwó ayé ti sísè lọ́dún sọ ìmọ̀ nìyẹn mọ̀jọ́ sékìní mọ̀jọ́ bàjẹ́ ọ̀tọ̀ bá ti fẹ́ ká dọ̀ ọ̀rọ̀ mọ̀ tètè gbà ẹlẹ́ẹ̀kejì aliyakinu bi ijabati du'a tó bá tún ṣàdúà má máa pe ọfẹ dán o Allahu la yujarrab Allahu la yujarrab mú idọ́ lọ́wọ́ ẹni tí àwọn aláwọ̀ la máa ń gbé ẹja gbé mọ́tò yẹn fún bọ́yá yóò lè ṣe àbí òní ṣe ẹgbẹ́lẹ̀ yẹn fún ẹni ọkọ bọ́yá yóò rí kọ́ àbí òní rí kọ́ ọlọ́run kọjá bẹ́ẹ̀ àlìyẹ̀kínu ní ìjábá ti dùn áà bọ́bá ti bẹ̀rẹ̀ sí sàdúrà báyìí ọkàn rẹ̀ ọmọ sọ fún ọ yín pé ọlọ́run gbà torí ó ti sàdúrà pé wọ́n gbà ó ní ìjìbù dáwọ́ tẹ̀ dá ìdá dàn ó ní ó ní kọ̀ọ̀kan náà bùkún mo dùn ọ́n ní ọlọ́run ní ẹ pè mí àṣẹ ti bí lákùn ìdá yìí ló wáyé tó tó wọn dáhùn pé yọgbà mi ò ní gbà. nínú àwọn àdúrà kàkà bá lẹ́nu àwọn bàbá wa lẹ́yìn yorùbá dáàdi yìí tọ́ta gbóná súnà wọn ní aláwọ̀mà amọ̀dítàna bíbí wàkọ̀dáwọ́nàkà kàmá àmàdìtànà fàájìbùnà a àmàdìtànà ọ̀làyà ọkọ̀rẹ́ àṣàmùsí fàmà báyìí èyí ọba kọ̀rẹ́ ti là ń takò wọn gba ọlọmọ àlè pé àwọn àti wa o hmm? ọmọ àlè mọ́ríkà sí làwà sáà takò yẹn jẹ́mọ́ níta bàbá yẹn tó kọ̀rẹ́ ti gbé ọlọ́wọ́ bá ọkọ̀ wọn lásìkò ní àṣà àdúrà ó ti sàdéhùn kó o ṣe kí ni ikọ̀ gbàdúrà àti wá àti wá pè ọ́ bó ṣe fa wá láṣẹ bí wọ́n tẹ̀sí wá ṣàjọ wọ́n ṣàṣe kí ni wọ́n ṣàṣe gbà adákọ̀ọ́kọ́ ló burú mẹ́jọ. àwọn bàbá yẹn wọ́n wà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ní àmọ́ kò tìyàn àwọn àwọn mẹ́bọ mádùúrà ni. anabi ni odòdòlọ́ha ẹ máa ń pè ọlọ́run wa antum muqinuna bil ijaba kẹ́sì yọ àbó làdó òsè nígbà bàyá mi nígbà ọlọ́run ló wọ́n gbà owó ti sẹ́bọ́ ọlọ́run gbà àbádọ́bí sọ àṣírí kan fún anínú hadisi kan ipe ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi ẹ̀ ṣàdúrà ọlọ́run fún yín lẹ́sẹ̀kẹsẹ̀ ìmí ọlọ́run fi ṣe aburú ńlá kan kó lérí yín tẹ́yìn ọmọ pé ń bọ̀ àbí kọ́lọ́run fi pamọ́ fún yín tó bá dé jáde kìyàmà òní ọmọ mọ́sẹ̀ yín tẹ́lẹ̀ wà jáde náà tẹ́lẹ̀ dọ́mọ náà lọ́rùn ọjọ́ àlùkìyàmà tó bá jẹ́ pé wọ́n bá wọn sẹ́ ọ̀hún àdúrà tó ṣe tó tọ́lọ́hún fún ọ ní nǹkan láyé ó ti fún ọ àjẹ́nà lọ́wọ́ fẹ́ rọ́pò fún ọ ni. ọba tó ṣàdúrà kẹ́mẹ̀rẹ̀ ọba lẹ̀ o ẹni kọjá pé sì ń padà bọ́ kò tí ì dé àbí kọjá pé ọlọ́run ti fi ṣe aburú lákan kó ní orí rẹ àbí kọjá pé bí wàlẹ̀ kìyàmọ́ ó wà nínú sẹ́tò tó wà àdìjánà torí pé àdúrà ìbáàdà ni ìbáàdà láti fi wọ àdìjánà wọ́n bá wọn sọ fún wọn pé àdúrà ló ti gbà mọ́ o tí wọ́n ní bóòlì bóòlì àdúrà aló ti gbà mọ́tò tẹ̀lé ra aló ti gbà àmọ́ mọ́tò ti dé ilé tẹ́lẹ̀ kọ́kọ́ ebe ilé tẹ́lẹ̀ ti gbà ọ̀láyà tó ti gbà àti ìkọ́lé àmọ́ àdó àti gbà ee ìdí wọn kò lórí ìgbà gbọdọ̀ nìyẹn irú àwọn bẹ́ẹ̀ ọlọ́wọ́ padà fún ọ ní kíá yé tó bá wù ú tí wọn fi ní wọná lọ́rùn tó wájú yàrá kíá ọlọ́wọ́ padà fi àdúrà gbé wọn sínú ọ̀nìjẹ́ náà rẹ̀ ẹlẹ́kẹta ìdìtìnà kaba ilé nínú ọ̀lẹ́láyìn mọ́tàlá àlà ọlọ́run ọba tí ó dáa jù alápèjúwe gbogbo ẹni tí fún yàn kan ẹni fẹ́ ṣẹ̀ wọ́tọ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ gọ́fúnà àbí òní fẹ́ ṣẹ̀ wọ́tọ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ ọba òní fẹ́ ṣẹ̀ wọ́tọ̀ fẹ́ gba nǹkan lọ́wọ́ ọkọ rẹ mọ̀mọ́ kó òní fẹ́ ṣẹ̀ kódà lóbi tó fẹ́ gba nǹkan lọ́wọ́ ìyàwó ẹ̀ ó ní mọ̀ pé tó bá òní ṣẹ̀ lọ́sàn bó ṣe ra mẹ́ta wálé lọ́wọ́ ṣe kínní lọ́wọ́ ra mínírà ó sì ní tọ́ fẹ́sẹ̀ kínní tọ́ wa gbogbo èèyàn téèyàn bá fẹ́ gbà kan lọ́wọ́ yẹn èèyàn gbọ́dọ̀ máa ṣẹ́ téèyàn bá ń ṣẹ́ kò ní fún yàn walilahi al-mathalul a'la ẹni bá ń ṣe sìnà ẹ̀yọ́mọ̀ ayá mi wọ́n ní ìjìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńlá ìmọ̀ jẹ́ ká dọ̀ tètè gbà ibi ìlọ̀pọ̀lọpọ̀ aláfarakọ́sí táàbù wọn sọ pé ọlọ́wọ̀n dáhùn ọlọ́wọ̀n dáhùn ọlọ́wọ̀n dáhùn. àzínà ẹni tí ń ṣe sìnà lápèjúwe tọ́lọ́hún bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́wọ̀n dáhùn lóhùn wọ́n náà lọ fà á tọ́lọ́hún fi dáhùn. tọ́lọ́hún ni falyastajibu li ó ní ujibu da'wata da'i idha da'ani falyastajibu li ọlọ́wọ́n bá ní dáhùn àmẹ́yìn náà dáhùn. falyastajibu li ẹdẹ́mi náà lóhùn ọlọ́run ní ká má jalè òun jí owó àwọn èèyàn ó lu àwọn èèyàn jìbìtì wọn ti wá ṣèfè lé ọ àdúrà rẹ ò ní gbà torí pé ilé tí wọ́n ti ń ṣèfè lé ọ lójúmọ́ ọlọ́run nìkan lọ́mọ́ ẹ gbọ́ lé àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lè ti lọ yẹn àrímọ̀ owó yẹn lè yẹn rí yẹn àdéhùn sì ni pé ìmú padà wá bọ̀. ọmọ ìyàwó ti ń ṣe kí ni nílò àwọn yẹn níbi tìlérí net eh, ẹ wá lọ́nà ṣàdúrà àdúrà ò lè bá ṣe ẹ tó dé pé international ni wọ́n ń sípele wọ́n ń sípele káàkiri ayé wọ́n ń sípele káàkiri ayé òjò èpè rọ̀ ọlọ́run ní dáhùn bàbá yín kú wọ nìkan ọjọ́ gbogbo ó bẹ̀rẹ̀ sí ná ọ̀rọ̀ alẹ̀ àwọn ẹ̀gbọ́n rẹ̀ àbúrò rẹ̀ fún ọlẹ́tọ̀ ọ̀wọ́lẹ́dọ̀ ọ̀gbà wọ́n ń nàbó owó èlé owó alájẹ má sùn sọkàn gba mí nàbí wọ́n gbà kò sí fún mi ti gbà owó alájẹ má sùn orúkọ tó yẹ kí wọ́n sọ náà sọ yẹn owó alájẹ má sùn owó èlé sogunjogoji naija bet èyàn ta naija bet èyàn ní ọkọ̀ wọn ò ní dídùn lára wọn nùsùn zolomada ọkọ̀rẹ́ bá ń bẹ́ta iná ló sì máa bàjẹ́ ọba tó ń wọlé iná ló tó máa bàjẹ́ níta àwọn ọkọ̀ ilé mà kò gbọ́dọ̀ sí lẹ́nu mọ́ kò tẹ́ láṣẹ ọwájú òkú àdúrà ọlọ́run sàdúrà ọlọ́run sàdúrà ẹgbẹ́ta anabi ní fa iná wo náírà kí wọ́n jẹ́ta tókì anabi sọ fún mi obìnrin kan anabi ní lè ṣe dáadáa sọkọ rẹ torí pé ọkọ rẹ onílà jẹ́nà rẹ onílà nínà rẹ ẹni pé ìmọ̀ ṣe ọkọ kì í ṣẹ̀ṣẹ̀ kékeré nìyẹn ọjọ́ kẹ̀mí ìdàtọ́ mí kékeré mi kaba yẹn lè nù gbogbo tó bá ti gbìyànjú wọn náà lẹ́sẹ̀ ńlá ìmọ̀tẹ̀lá ṣe ọkọ yẹn gbìyànjú wọn náà ní ẹ̀ṣẹ̀ ńlá ni ọwọ́ àṣàdúrà àdúrà nígbà wọ̀rọ̀ tààdé bìrì mọ́ra ti kéèyàn máa jẹ̀yàwó yà ọkọ wa dáńtà máa ti jòkó lẹ́yìn o ẹni wọ́n béèrè wa lọ́wọ́ àwọn ìyàwó wa bó la ti ṣe nínú ilé wàláhì àdúrà nígbà tó bá jẹ̀yà tó bá ń ṣàkóso fún àdúrà nígbà wọ́n ní kó tẹ̀lé àṣẹ rẹ̀ ó wá tẹ̀lé àṣẹ rẹ̀ torí pé fífún wọn rí ọlọ́run ó wá kà sí gbogbo ó wá yànjẹ wọn dà láàmú ó ń fìyà jẹ ẹlòmínú ìyàwó bá ti dògbélẹ̀ àdúrà ló nígbà yóò ṣàdúrà fáti tì mú nígbà lọ́wọ́ torí ọlọ́run wà láà nítòsọ ni pé wàá ṣèrò fún ná bẹ́ẹ̀ máa rọ̀ fún ọlọ́run bá ní ẹ̀mọ́ sí dáadáa ọlọ́run àwọn ọmọ ọ̀tá tó ti ṣe kọjá nígbà tí ó ti rí malẹ̀ o tún wọn practice rẹ̀ ìjà ṣe dáadáa o wàlá àdúrà máa ń gbà láti máa ń tọ́jú ìyàwó yẹn ẹni tí mo ti ẹni tó bá padà yá yóò kọ́ ọlọ́run kọ́ ọlọ́run ní dáhùn jọba jọba túwọ́ ẹni tí àyàtọ̀ bàbá rẹ̀ ń sépele àbínú wọn bàjẹ́ látara ìtọ́jú wọn àwọn ni wọn olówó lọ́wọ́ ọ̀tọ́jú yá bàbá àdúrà òní gbà kọ̀tí àtọ̀rọ̀ ọ̀hìn ní jágun ẹbí àdúrà òní gbà láyé dìkú jannata kọ́ọ̀tì ọ̀rọ̀hìm anabila ní wọn dàgbò ebi òdiwà jana ìdí òní mú orí kẹ lọ́rùn kò ní mú orí kẹ láyé. ọlọ́wọ́ ni ojú ibùdó àwọn tàdá ìta dàá ni fani yẹn ṣe jí múlì ọlọ́wọ́ ni yín dáhùn àmọ́ kẹ́yìn náà ṣe kíni kẹ́yìn náà kẹ́ gbọ́rọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá pátá èyí dáa ti tara bọ̀ ọlọ́mọṣà ọ̀nà ó sì sí tẹ́lẹ̀ bá ti pinnu bọ́wọ̀ ta tẹ́tẹ́ mọ́ ọlọ́run sì sí náà. ẹ̀yọ́ màá yá mi ọjà èèyàn lówó ó sì sọ̀rọ̀ já mọ́ ó tó kọjá ẹ kẹra yín ọ̀ràn tí má oyè ó tó wá rí òtọ̀ gan ọwọ́ arántí gbà ọ̀ wá sọ̀rọ̀ já mọ́ ọwọ́ sàdúrà òun sì ń banú jẹ́jẹ́ dojúmọ́ pé áá owó mi bẹ lọ́dọ̀ lágbájá gbèsè ìmọ̀dínà àdúrà o tẹ̀yìn bá ní tí ọba san torí pé àbò sílò sí. ẹlẹ́kẹrin akílù halal wọlúmùsù halal ìdí mọ jẹ́ gádà yọ̀ gbà òun náà ní kọjá pé oúnjẹ tẹ̀yìn ọba ti bẹnu àti owó tó bá fi ń daṣọ sọ́rùn ọmọ yára mi yọ jẹ́ pé owó oògùn rẹ ni àti gbogbo nǹkan tó bá gbé sẹ́nu tó máa mú àdúrà ló tètè máa gbà àlẹ́bí rọ yàrá kùnrin ga tọ́jà pé ọ tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run ọ̀kọ́lá yàrá bu yàrá ń pè ọlọ́run tó pè pé lórúkọ rẹ̀ ọmọọ̀tà àmúhu haram ànábì ni arákùnrin tí ó ń pè ọlọ́run ọba yẹn gbogbo oúnjẹ tó rà sílé haram ni ọmọọ̀ṣọ́rọ́ bu haram gbogbo tí mu haram ni wọ́n mọ̀ lẹ́bàá sọ̀rọ̀ haram gbogbo ohun tí ó wọ̀ sọ́rùn owó haram ló fi rà wà gúdì yàbí haram bó ṣe wáyé wọ́n ń fún lóúnjẹ oúnjẹ tí wọ́n ń fún òun náà sì haram ní sí jẹ́ bí kò jẹ́ ìgbà ìyàwó ẹ̀ àbí kò jẹ́ àbúrò àbújálàbí ẹlẹ́bọ ó sì jẹun yẹ abẹ́lẹ́bọ̀ kan wọ́n tó ṣe pé ayakìlá ó lé ní ó sì ń digun jáde wọn náà sì ń jẹun lábẹ́ wọ́gbọ́n sì yàgbẹ́ haram gbogbo ẹni máa ti jẹ haram sẹ́nu fa anna yustajabu la anabi nígbà wo ni wọ́n wà dá lóhùn nígbà wo ó ní dá lóhùn ọ̀kan náà àwọn ẹni lónìí ó ní ẹ̀dá kun ẹ̀yọ́ máa yàrá kẹ́kọ̀ọ́ mi lásọ̀ láàbìrì kẹ́kọ̀ọ́ mi lásọ̀ báwo olóhùn ló tó fìlà sọ òun sì fẹ́ fi haram rà oúnjẹ tó fún àwọn fámìlì ẹ jẹ ìyàwó rẹ àdúrà rẹ gbà torí àràmù ló fún jẹ òun náà sì mọ̀ àwọn ọmọ rẹ sàdúrà sàdúrà àdúrà wọn gbà torí owó àràmù owó lẹ owó lẹ tọ́ta ilé olẹ àwọn náà sì mọ̀ pé ilé olẹ bàbá ń jí tà àwọn náà ń jẹun àdúrà tí wọn àbí téèyàn bá mọ̀ lókun sàgbà nàbí ti sàlàyé ó ti mẹ́nu mẹ́ ó sọ wọ́n ti wa ọmọ ṣọlọ́pù haram ọmọ ìbáṣu haram fa ana istajabu la ó ọlọ́wọ́ àbíọ́ jíjẹ mímu wa ọlọ́mọdé ọkọ síbi tọ́ha o àbíọ́ gbogbo àtọ́jẹ́ pé aráàmù là ń jẹ kọ́lọ́mọ́sá lé wa jìnnà sí kó lé wọn náà jìnnà sáwà náà àwọn àtọ́jẹ́ pé mixture ni mixed ni aráàmù díẹ̀ aláàdì díẹ̀ kọ́lọ́mọ́sá bá wa yọ aráàmù bẹ̀ kó eh, àwọn táwa ń jẹ halal àbẹ̀wò ọlọ́run bá la àdéhùn tó bá dáhùn tó máa lọ lè jẹ haram kọ́lọ́run jẹ àmọ́ láéláé ọlọ́gbàrọ̀ ọlọ́run bá ọ̀yẹ́njẹ́ kó àdúrà àwọn kan ti ń kó àdúrà ni ẹlẹ́karùn adamu ta'ajjul fi du'a kéèyàn máa kánjú tí máa ń ṣàdúà ninety nine years ni anabi ibrahim dá kátó ségi ni kátó fún lọ́mọ sọ láti twenty five di ti ṣàdúà ninety nine years lọ́dà kátó fún lọ́mọ ọlọ́run má pèjú ètò wọn wá láti wá fi kọ́ àwọn alẹ́ kọ́ wọ́n ní mọ́kànjú adó ọ̀padà gbà anabi yusuf wẹ̀wọ̀n ọ̀padà jáde àbí ọ̀jáde nígbà wọn nù kànga ọ̀padà jáde ní ọ̀jáde ẹ̀yọ́ máa yá mi anabi yusuf bàbá rẹ̀ sunkún anabi yakub ọ̀sunkún sunkún fáwọn ti ojú fífọ́ ọ̀padà ní yusuf abẹ́padà rí ọ̀padà rí anabi wàjú bá wa ó dùbò láàrẹ̀ wọ́n gbàgbé sínú lé wọ́n gbàgbé anabi ayúbà sínú lé àwọn ẹ̀mọ́ wà nílé mọ́ yẹn tó bá sọ àlẹ́ fún yẹn ti yẹs ọdún méjìdínlógún ìwọ tí ìṣe àárẹ̀ oṣù mẹ́fà àwọn ti gbé lọ́dọ̀ babaláwo ọba yẹn kú síbẹ̀ àwọ̀ rẹ̀ fìdí jálẹ̀ nìyẹn gbogbo ọ̀rọ̀ tó kí ó ti lọ ajitọ lọ ti lọ kò sí dáadáa kan tó sẹ́kùn nípa ilẹ̀ mọ́ tó bá ti gbàgbọ́ nù ẹ̀ bọ́ tó sì ń lo ní wọ́n fún yẹn tó sì jẹ́ bọ́. anabi ni istajabu li ahadikum ma lam ya'jal anabi ni ama ah, ọlọ́wọ́ ma gbàdúrà yẹn tẹ́ ẹ̀ bá ti kánjú yaqulu da'awtu wa lam yustajab li àwọn adékèlè tó fi ń kánjú ó ní àwọn ọ̀sàdúrà mọ̀ ó nítorí pé òun pè fún àwọn ọ̀daràn lóhùn lóhùn bá ṣàdúrà ẹni ọ̀sàdúrà mọ̀ ní kanjú ọmọ sí lọ náà àní ìbáàdà ni kọ́dà kú ọwọ́ ló ti tẹ̀ fẹ́ àdúrà yẹn wà lẹ̀ fún ọ nígbẹ̀yìn ayé rẹ ọlọ́wọ́ padà fún ọ àdúrà tẹ́lẹ̀ ló ń ṣe ara ọmọ ọlọ́wọ́ ti padà gbà á nígbẹ̀yìn ayé gbogbo tó ṣàdúrà fún ọmọ náà padà máa fi lé lọ́wọ́ ẹlòmíṣẹ́ ni yóò tó jálè kìá mọ̀ wọn nígbà tí ọlọ́run máa ń fi àdúrà wọn aládùúrà tí máa fi tí máa fi kún iṣẹ́ rẹ wọn tí wọ́n fi wà lìjánà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣàdúrà tọ́lọ́run fún ọ lórí ayé wọ́n mọ̀ wá tàmọ́ ìpè ìbáṣìjẹ́ pé gbogbo tá a béèrè láyé kọ́lọ́run fún wa kọ́jẹ́ pé ilé ìlọ́lọ́ fún wa. ẹ fọkàn yín balẹ̀ o ẹ má ya òsì ọ̀tún ni ẹ ṣe kíní ọ̀tún ni ẹ yà àdúrà òfin lẹ́yìn àkíyèrè nínú tí máa ń fà jáde àbí máa ń gbà òun náà ni kéèyàn máa dìde lóru ó kéré parí ọgbọ̀n ṣẹ́jú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ogún ṣẹ́jú ṣẹ́jú márùn-ún ọmọ yára mi nígbà tí ilẹ̀ bá fẹ́ mọ́ tán yẹ̀sùn rọ̀bùnà àníbi lọ́wọ́ bàbá wa sọ̀kalẹ̀ nùsùlù yẹlẹ́ kúbi jáde àlè kì í ṣe báwa sọ̀kalẹ̀ láti upshare second floor sí first floor ìsọ̀kalẹ̀ tọ́lọ́ yàtọ̀ tó ti wà torí ìròyìn ní fọlọ́ akọ̀gbàgbà yóò sọ̀kalẹ̀ bí yóò sọ̀kalẹ̀ àmọ́ àsìkò béèrè àdébìnrin ọlọ́wọ́ wa béèrè pé máa ń yẹ dùn ní máa ń yẹ dùn ní àwọn wo ni wọ́n ń pè mí tani ń pè mí tani ń ṣàdúrà fáṣẹ̀ díbalá kí n sì dá lóhùn sí àsìkò tí wọ́n máa ń dá tètè dáhùn àdúrà kò sígbà tọ́lọ̀ wọ̀ ní dáhùn àdúrà àmọ́ àsìkò àwọn àsìkò kan bẹ tọ́lọ̀ ń máa ń tètè dáhùn àdúrà ọ̀nà nígbà tí ilẹ̀ bá fẹ́ mọ́ tán ọ̀nà dìímọ̀ irun níwájú ọlẹ́rìí bẹ́ẹ̀dì ọ̀yẹ̀ kan fọ́n búlálà ọ̀wọ́ ọmọ ọwọ́ ń sùn bọ́ọ̀mọ yẹn ṣe bó ṣe rọrùn tó lọ́dọ̀ àwọn èèyàn tí wọ́n ń bí dáná tó ṣẹlẹ̀ gọ́tà yẹn tọ́lọ́mọba aláwọ̀ bá ṣe pé wọ́n fọ òní ní. owó lé ládìrí lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́mọba fún ayé mọ́ one thousand kó tó rí. <laughs> yọ dààmú dààmú dààmú látàrọ dalẹ́ ibi olóhùn fẹ́ fi sáko yọ bàtà tó sí àtò yọ bàtà tó sí àkótó ya yọ bàtà gbọ́lẹ̀ ẹ ibi olóhùn bá ti lóhùn ní fún ní kankan jọ gbogbo aláàtì aláàtì tó gbà yẹn wàláyé ó ń dé pẹ̀lú rọ̀rọ̀ ọlọ́ni o mọ́fàtí balẹ̀ o wọ́n tó ti da fún masadua wọ́n tó ti da fún adó àtẹlẹ́gbọ̀rọ̀ pọ̀ agbada sí tẹ́tẹ́ tí ọ̀dà kọ́dà ní sẹ́dá padà sí tiẹ̀ ọlọ́mọdé ara rẹ̀ sẹ́dẹ̀ bí agbọ́n tó dé ẹni tí ma fún yàn kó wá dẹni táwọn fún inú àwọn nǹkan tó kúrò láyé tẹ̀ máa jẹ ni ọlọ́mọdé agbada sẹ́yìn o adó àmọ́gbà ọ̀kan náà wọ́n ẹni rere ó ní òun ọ̀lẹ́mọ́sàdúrà lóru ọlọ́wọ́ rẹ̀ òun ò ṣe wàá jù wá ń láǹfààní àti dìde òun kàn sí aṣọ òbúra lórí báyìí òun ni ọlọ́run bá sànú mi láyé sànú mi lọ́rùn ni wọ́n bá tún fi aṣọ òbúra wọ́n bá tún yí mórí padà bó ṣe sọ ni mo ti lò gé sẹ́mọ̀ tẹ́bí mo ti gbẹ̀rọ àṣùbá ọlọ́run ti gbọ́ ó sì ti gbà kátó àpẹẹrẹ tó dìde tó ṣe náfìlà tó bá ti jí báyìí lórun alhamdulilayi sàyáná bàdà màmátàná wà ilé ìlọsọ tó bá ti wí tán ọmọ tó tó wí eh, ó ní la ilaha illallah. وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله ربي اغفر لي bó ṣe fi nánu ọlọ́run fèrè dì mí anabi ní tọ́ba sọ́bẹ̀ tán àwùdá anabi ní wá béèrè tó ń fẹ́ anabi kì í sọ sanu náà máa wí o nígbà wo ni a máa wí jama man ta'arra ala nami man istayqadha bil layl òru la gba nǹkan jama ọkọ̀ rẹ̀ òdùn ọ̀nù àdúrà bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà ọlọ́run yí ọkàn rẹ̀ padà ìyàwó rẹ̀ ò sí dáadáa wọ́n sàdúrà fún ọmọdé yá yakuya wọ́n dákẹ́ àdúrà lóru kò sí ńlọ́lọ́run lè sàdáwò fún yàn. ẹlẹ́kẹ̀jẹ̀ àdúrà wíńdẹ̀ sujúd àyẹ̀dá tó a ti máa ń gbà òun náà ni ké àsìkò téèyàn bá fẹ́ẹ́ kalẹ̀ àkàrọ̀mọ́ yakunu làbùdù mírọ̀ bíi wà wá sáàjìdùn anabi muhammad sallallahu alayhi wa sallam anabi eh, ni àsìkò tá a súnmọ́ náà wà jùlọ àsìkò tá a súnmọ́ náà wà jùlọ àsìkò tí ẹrú súnmọ́ náà wà jùlọ òun náà nígbà tó fẹ́ẹ́ kalẹ̀ fàákìrì dùwà anabi ni ẹ̀kọ́ ládùúwà ẹ̀kọ́ ládùúwà o tọ́ba kí n rọrọ yàn lẹ́yìn sọ àrọ̀ bẹ́ẹ̀ làlá ọ̀lẹ́ tọrọ tó ń fẹ́ àwọn tí àsìkò tó yẹ kó dìde bá ti tó àìpẹ́ níbi ìran ọ̀ràn yàn àìpẹ́ púpọ̀ àmọ́ náfìlà ọ̀lẹ́ fàágùn wọ́n wà ní Mẹ́kà lọ́dún kan apari hajj mo wá lọ mọ́ṣáláṣí kan mo lè mo lè ṣàdúrà mẹ́. mọ́sáàsì yẹn súnmọ́ mi tí adé sí wọ́n wá sí náfìlà rákà méjì wọ́n kí wítìrì mo jòkó lẹ̀ bàbá tó mo bá mọ́sálásí tí mo jòkó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́rí kalẹ̀ ni mo bá àwa lo forty minutes kan tó pẹ̀lú àṣùbà ó kù sẹ́jú márùn-ún tó pẹ̀lú àṣùbà lọ́ọ́ sí ilé bí ọgbọ̀n sẹ́jú ló fi fẹ́rí kalẹ̀ òun lọ́mọ wá. àdúgbò tá a mọ ọrọ̀ dọ́wọ́ lọ́wọ́ bá tá a súnmọ́ lọ́wọ́ bá jù tí o tó sásìkò míì mọ́ nígbà tá a bá fẹ́ kalẹ̀ alẹ́ mi ẹ̀kọ́ ládùúgbà tọ́ba ti ṣírí pàgé tọ́nà ro òsúnmọ́ lọ́wọ́ àmọ́ kò òsúnmọ́ lọ́wọ́ nígbà tó fẹ́ kalẹ̀ fún torígbà tó yẹ ya ara rẹ jù fọlọ́ náà nígbà tó fẹ́ kalẹ̀ ẹni bá fẹ́ kalẹ̀ wájú yẹn ó ti yẹ ya ara rẹ ipe èmi ọjọ́ kankan ìwọ lọ sí kíní ìwọ lọ jẹ́ ọwọ́ ń béèrè ìtọ́fẹ́ ní àyè ìtọ́wà yẹn ọlọ́run tètè fún ọ àdúrà tó o bá ń ṣe ìrìn àjò ọ̀nà amẹ́ríkà ọ̀nà london ọ̀nà lọrin ọ̀nà ògbómọ̀ṣọ́ ọ̀nà kaduna ọmọ ya ni ọ̀nà ọmúra gbogbo àti ọba ń ṣe ìrìn àjò tó bá ti pè ní ìrìn àjò ọmọ ya máa ṣàdúrà wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ àdúrà tẹ bá tọrọ nínú àjò ọlọ́run bá aláwọ̀ padà sí kanáà fún sọ bẹ́ẹ̀ anabi ni salatu da'awati anabi làwọn àdúrà mẹ́ta kan bẹ yustajabu lahun anabi làwọn gba lẹ́sẹ̀kẹsẹ̀ ni la shakka fihinna ẹ̀rí anabi ni kẹ́ni kankan mọ́ dàtú ẹ̀ la shakka fihinna kẹ́ni kankan mọ́ dàtú ẹ̀ mọ́ da'watul madlum wa da'watul musafir wa da'watul walidayhi àdúrà tẹ̀lé tí wọ́n sábà ṣe bá ṣe fún gba lójú kò sí kankan lọ́wọ́ ẹ̀ mọ́ ìwọ wa tún wá gba sọ́ọ̀bù fún àdúrà tó bá ṣe fún ọ oye ẹni wọ́n gbá àdúrà wọn mọ̀ lẹ́yìn náà àdúrà tí arìnrìn àjò tọ́ba yìí ṣe àdúrà náà gbà lẹ́yìn náà àdúrà táwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bá ṣe fún ọ. ó gbọ́dọ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá ti ń ṣàdúrà fún ọ mọ̀ pé àdúrà rẹ̀ fẹ́ gbà. àdúrà ìyá àdúrà bàbá kò ní di sàrà àníbi ni wọ́n ti gbà ọ̀rẹ́ nìyí salatu dawati mustajabatu mustajabatu ni pé wọ́n ti gbà á mubtada wal khabar <laughs> wọ́n ti gbà á kéde pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà á ìwọlọ́wọ́ àwọn àdúrà òun náà ni pé kọ́mọ fún bàbá rẹ ló jẹ kọ́mọ fún yàrá ló jẹ pọ́sà àwọn sí wọn mọ béèrè wọn mọ lẹ́kí wọn mọ dùn wọn nú látara bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdúrà ló ti máa gbà gbogbo àwọn tó máa ń gbà òbí wọn àṣírí wọn tú ọmọ yàrá wọ́n ní àṣàdúrà àmọ́ bẹ́ẹ̀ wọ́n fẹsẹ̀ kọ ìyá ń sunkún bàbá ń sunkún ìyá ń pòṣe ìwọ́ wọ́sọ bàbá rẹ̀ wọ àkísà àkísà ni wọ́n náà wọ̀ wọ́n kàn lẹ́ni sọ fún wọn ni ọkọlẹ́ tó da pop bò ya pàyà tiẹ̀ lábúlé ilé alàgbà ló gbé ọ̀rẹ́ ní sọ ni ilé alàgbà ló àwọn ìyá ìyàwó yín àwọn bàbá ìyàwó yín ẹ máa ń fáwọn ìyàwó yín lówó kí wọ́n mọ̀ lọ́lẹ̀ fún wọn. sórí bùkátà náà rẹ kì í sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ tó o bá ṣe ọgbà ládàá àbí ó sì wà nù wọn lù àbí ká máa bí àbùkátà náà náà fi lànà sẹ́ẹ̀rí ọmọ tí wọ́n bí tọ́jú ọmọ tí wọ́n tọ́jú ìyàwó tiẹ̀ dandan ni kó tọ́jú ìyàwó rẹ̀ tí o bá ti ní ti ń ṣe ìwọ lọ́wọ́ a máa fún ó ní kó máa fún dáadáa àti mọ́mí wọ́n wá pe ọmọ wọn wọ́n ní kàfílà àbí pa mí wọ́n wá sọ fọ́kọ rẹ̀ ọkọ rẹ̀ wá sọ fún wọn pé ẹ ẹ kí wọ́n sọ fún àwọn ọmọ tó kù náà ṣé kàfílà yìí sọmọ ọlọ́mọdé wọn wúlò ọlọ́mọdé wọn rárá rẹ tó o bá ti ráyè tọ́jú òbí rẹ ọ̀fẹ́ ń jẹ́ ìyàlá láyé torí àdúrà tó bá ṣe fún ọ yóò ṣe kí ni yóò gbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àdúà lil-ghayr gáàlìbà kéèyàn máa ṣàdúrà fẹ́ni tí ò sí lọ́dọ̀ yẹn nínú àwọn ọmọ ìyá yẹn anabi mama muslimi yad'u li akhi anabi lẹ́yìn kéèyàn mùsùlùmí tí máa ń ṣàdúrà fọmọ ìyá rẹ̀ bida'il ghayb láì ṣe pé ọmọ ìyá rẹ̀ wà ní ọ̀dọ̀ rẹ̀ illa qala lahu al-malaku màláìka ọmọ sọ fún arákùnrin yẹn pé walaka bimithli àdúrà tó ṣe fọmọ ìyá rẹ̀ gbogbo tó ṣe fọmọ ìyá rẹ̀ eh, ọlọ́run ṣerú ẹ̀ fún wọn náà ta ló ní kí màláyíkọ̀ ó ṣàdúrà láyà súnà lọ́wọ́ àwọn àwọn wọ̀nyẹ́ fún alóòmọ̀ yìí mọ̀rún àwọn ẹ̀sẹ̀ kankan màláyíkọ̀ kan dúró báyìí ni yọ̀bọ̀ rẹ̀ ti ṣe ta ló ní kí màláyíkọ̀ ó ṣàdúrà fún ọ ọlọ́lọ́ sọ bẹ́ẹ̀ àdúrà tọ́lọ́ ní kí màláyíkọ̀ ó ṣe so ó di sàrà ọ̀sàdọ̀ fún bàbá rẹ̀ ọ̀sàdọ̀ fún yàrá rẹ̀ ọ̀sàdọ̀ yàwó rẹ̀ ọmọ rẹ ọkọ rẹ àwọn àbúrò rẹ ẹgbẹ́ ẹ sàdọ̀ fún Islam wọn bẹ ní sòrò àwọn tó lọ ti kí ọ sàdọ̀ fún wọn ọ sàdọ̀ fún Tìjàníyà ẹ pé mo tún ibi mo tún mo tún lọ yẹn ọ sàdọ̀ fún Tìjàníyà ọ sàdọ̀ fún Kọ̀dìríyà ọ sàdọ̀ fún Tẹ̀blígì ní gbogbo wọn Tẹ̀blígì pátá tó láyé wọn lọ ní wọn gba sọ́nà bídíà tí wọ́n ti kọ́ lọ́ba yọkù nínú ìgbésí ayé wọn ọ̀sàdà fún sálàfí ọ̀sàdà fún tálàfí ọmọ tálàfí ẹ ọ náà wọ́n pè ní jabati tó ní ẹni bá fi sùn jẹun tó sì mọ̀ pé tó sì mọ̀ pé ni ó lẹ́ni tó bá fi sùn jẹun tó sì mọ̀ pé bídíà ni ọmọ bakọ̀dé habitọ̀ amalu ó ló ti wọnú kèfèrí gbogbo sẹ́ẹ̀rẹ́ rẹ̀ tó ṣe láyé ti bàjẹ́ ọ́dìò rẹ̀ wà mí tó bá ti ní nàbàmí lọ́wọ́ tọ́ba ti parí ètò ń sẹ́ndì mo ti sẹ́ndì sẹ́ndì kan níbi ẹ̀ta ìpè ọmọdé bá ti kàn ló ní bóun bá ti gbọ́ ah, àwọn kò lẹ́yìn àwọn oníwà mọ́ wà kàn. ó sì kéré parí yóò ní ẹni wá fi sùn jẹun nǹkan tí a máa fọwọ́ bù àbí tí ọ̀ wá fọwọ́ bù tó wá fún sùn jẹun kò ní gba ládàá sunna mustahaba yẹn sunna tá a fẹ́ ọ gbé kó ní mustahaba ọ gbé lọ kó fufu ṣé o sùn wọn ní alágbàmbí ayé má dàkẹ́ ayé má dàkẹ́ ayé má dàkẹ́ ẹmu wá sọ́dọ̀ mi ní ma ti wà lọrin ìtajà tó kó pẹ̀lú ẹ kọ́ wa sọ bí ẹ̀rí yẹn wà irú ẹ̀ wà pọ̀ rẹpẹtẹ nínú àwọn ọmọ wa kí fún rẹ ọlọ́run àbí ọlọ́run ilé ìjẹbẹtì yìí wal haddadiyin wasufiyin اللهم اهدي الاخوانيين ردهم الى دينك ردا جميلا وثبتنا على السنه برحمتك يا ارحم الراحمين bẹ́ẹ̀ bá jẹ́ dáhìyà tó máa ti ń ṣe gbogbo àwọn tá a wí lọ ọmọ ṣàdúrà fún wọn ọmọ jágbe mọ́ ọlọ́sàn <laughs> kí n lè fa burú yẹn lẹ̀ ó sì máa ṣàdúrà fún wọn lọ kọ́lọ́mọ́sá sàlékún ìmọ̀ náà ti wá náà ibi táwa náà kù sí kọ́lọ́mọ́sá tó wà náà sí ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa su'alullahi bi asma'illahi al-husna nínú tádùn àfi gbangba òun náà nígbà tó fẹ́ ṣàdúrà wọ́n sọ pé Allahumma ya ṣe nǹkan báyìí rahman يا رحيم يا جواد يا كريم يا عفو يا لطيف ارحمني sori bó ṣe wí àwọn orúkọ yẹn ìdókòwò ni wọ́n ṣe sáyà àdúrà yẹn aláwọ̀ ni kí ló wá gbà tó gbè mí tán tó kì mí tán kí ló wí ní <laughs> tó bá wù yẹn kọ́ ọmọ jẹ́ tiẹ̀ ọlọ́run sọ fún anábì pé kánábì sọ fún wọn pé walillahi asmaul husna fad'uhu fàdíhùhù bìhà ọlọ́run mo ní àwọn orúkọ tó dáa ẹ bá fi pè mí tẹ́ bá fẹ́ gbà gan eléyìí wà nù kàtàdà fìmọ̀gbà suratul A'raf àyà wà eighty ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq ya Razzaq kò sí díjẹ́ bẹ́ẹ̀ o ó pè ọlọ́wọ́ abẹ́rẹ́ tó ṣe kí ni nítorí fẹ́ lẹ́yìn rẹ̀ anabi ni ya hayu ya kọyumu nígbà òwú idan kílówí bẹ̀rẹ̀ amatika asitẹ̀kì onígbàmí gbàmí làdúrà orúkọ ni ya hayu ya kọyumu wọn náà kan ní mọ́tò pé ya hayu ya kọyumu ya hayu ya kọyumu rọ o bọ́ọ̀ bá gbọ́ lárúbáwá oní ya hayu ya kọyumu gbàmí <laughs> ya hayu ya kọyumu ṣàánú mi ya hayu ya kọyumu jẹta ya hayu ya kọyumu lọ́kọ̀ọ́kọ̀ gbẹgbẹdẹ́gbẹ̀ ti lọ yàrá yàrá kò yóò paasi ọlọ́run gbé de yorùbá ọkọ̀ orúkọ ọlọ́run wa wà sọ tó ṣe kí ni ìtọ̀nfẹ́ adábòdò ọkẹ́ fi yẹ tó tọ̀ àwa fẹ́ jòkó àdúrà àwa fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ bá a ṣe ṣàdúrà gbogbo nǹkan ló ní kíkọ́ o ẹni tí ọba kọ́ṣẹ́ mẹkáníìkì dáadáa yóò bá mọ́tò jẹ́ bẹ́ẹ̀ ọba kọ́lé bíríkìlì dáadáa yóò ṣe dé kọ́ kọ́ padà wà á ní rówó bẹ́ẹ̀ torí pé wò ní fún báláǹsì àbí wọn kò bá láti jẹba <laughs> eh, eh, òṣìṣẹ́ padà wá ta eh, ẹni tí ọba ma sọ́ran yóò ṣe kékeré mọ́ yóò máa sọ jẹ́ yóò wá jẹ gbèsè yóò wá jẹ gbèsè ètò ẹ̀kọ́ jẹ owó kí ló wá jẹ ìgbàtà wọn fẹ́ sànù wa bá a ṣe kírun ọlọ́run ní kàdé ọkọ wa bá a ṣe gbàwé anabisalaye bá a ṣe lọ́hájì anabisalaye bá a ṣe sàdúà wàláyé anabisalaye bá a mọ̀ wọn wà lákọọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ni kò wọ̀ ní mímọ́ kò fọ abẹ́rẹ́ kọ́ mọ́ tọ́ba jẹ́ni tó lẹ́gbìn la kò sàdúrà àkàmì kọ́ lẹ́yìn náà kò sàlùwàlá ọ̀dà bẹ́ẹ̀ tọ́ba wà láàyè tí yóò ti lè rálùwàlá ṣe lẹ́yìn náà kọjú sí kíbla ntẹ̀yẹ sàdádálik tọ́ba rọrùn níbi tọ́ wà láti kọjú sí kíbla ọ̀wá fẹ́ sàdúrà tẹ̀kídìmù tàmídìí wà sàdáyà ìlàlá wà sọ́lá ọ kọ́kọ́ dúpẹ́ fọlọ́run náà kó tó bẹ̀rẹ̀ sí máa tọrọ tó ń fẹ́ náà ó yin ọlọ́run ó kí ọlọ́run kó tó di bí béèrè tó fẹ́ lẹ́yìn náà ó ṣe àṣàlátù fún Muhammad sallallahu alaihi wa sallam gbogbo yẹn lànà kọ́ wa subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah subhanallah alhamdi subhanallah alazim subhanallah alazim allahumma salli ala muhammad اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد انا بلا صفين انك يا وفك دارك او يلو كي يلو صلاه فمي انا اقول لله مثل الاعلى او او يتوافق بين كلنا ولولا توافق بين ان اكسلنسي وكنت توني ẹ eh, ẹ eh, eh, evidence oye ntọ́fẹ́ gbà ní ọlọ́run yàrá bàbá pẹ́ ọlọ́run ọ̀dà wa nù yìí ọwọ́ fi ń sàmì gbogbo tí sọ yẹn jẹ kékeré jáde nìyí wọ́n lè la ìjọmọ́sálẹ̀ la ó kí ọlọ́run yìí ọlọ́run ní ọlọ́run ọdún ní subhanallah alhamdi subhanallah alhamdi ó dùn mọ́ lọ́tí subhanallah alhamdi subhanallah alhamdi kẹlímàtàni habibatani tẹkílàtàni habibatani larahman ọlọ́run fẹ́ kí mọ́tò sùhánà lọ́wọ́ wọ́n fẹ́ gba nǹkan kan ní fún mi lówó ẹ fún mi lọ́lá gbé mi ga ah, ah. ọ̀lẹ́kọ̀ àdúrà tọ́ba yìí ọlọ́run tó kí ọlọ́run tó sàṣàlátò fàdánù àṣàlátò sàṣàlátò náà àdúrà náà ni ó àdúrà náà ló sàṣàlátò náà ni ó lẹ́yìn náà wà tẹ́wọ́ rẹ̀ ọlọ́run ní ọ̀rọ̀ bákan ọlọ́run bá ní ọba yín àyíyún kẹrìm ọba tí ọjọ́ onítìjú ni kẹrìmùn ọba ọlọ́rẹ̀ nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ yastahi min abdihi iman tiju ẹrù rẹ̀ ayẹlẹ fa ilé yàdẹ́yì kọ́ wa tẹ́wọ́ sí báyìí fayọ̀rọ̀ dahuma sifra kọ́lọ́mọba aláwọ̀ wa ní kọ́ dáwọ́ náà padà lófìfo láì fi kankan lé lọ́wọ́ iman tí ọlọ́run lójú ọ̀tẹ̀wọ́ ogun bá dẹ̀ iman fẹ́ jagun bá dẹ̀ àwọn sàhábà wọn náà wọn bá jí báyìí ọkọ̀ọ̀la tí wọ́n jagun àwọn bá anabi lóru ti ń ṣàdúrà àwọn bá kiri anabi tẹ́wọ́ báyìí ọ tẹ́wọ́ báyìí títí tá a fi rí bayatọ̀ hipti bayatọ̀ ni pé funfun fífúnfún la o abíyá rẹ̀ torí ká anabi máa ń farò abíyá ó funfun ni wọn kò dúdú wọ́n ní títí tí àbáyá tó tọ́jà bóra nígbà tẹ́wọ́ àbáyá padà bó kò lè ká ọ padà bọ́lẹ̀ ìkìyàrá dùn án múnasì lẹ́yìn náà ọwọ́ àwọn àdúrà tó ṣe déédéé bùkátà rẹ̀ ọmọ ya ẹja padà sínú Al-Qur'an gbogbo òṣòro tó bá ní ó rí ànábì ọlọ́run kan tó ní irú ẹ̀ ọwọ́ aládùúgbò tó ṣe tọ́lọ́run fi yọ́kù ní sòrò yẹn òun ló yẹ ká concentrate lélẹ́rí jù torí pé ọlọ́run ti pàtàn ipe ó ní sòrò ó sì pè wá pẹ̀lú nǹkan báyìí. As sì wá sí kíni àwa da lóhùn ìwọ náà wá ní the same problem ọ̀hún bèrè wọn bá gbé àdáwọ̀ lóhùn ṣe ìwé béèrè de àdáwọ̀ lànà bí yóò lóṣù ṣe nígbà tó wà náà hàmá ìwọ náà wà náà hàmá wọn kàn gbé ọ yẹn kàn sí mọ́tò wọ alamọ́sá sọ wa bẹ́ẹ̀ ọwọ́ abá rẹ̀ nínú gbó láàrin àwọn ọ̀daràn tó gbé mọ́ lọ́wọ́ ọmọ pé tó kù náà ni pé ninety nine percent ni ànábì wa yunus wà bẹ́ẹ̀ ọwọ́ àti nǹkan kan tó kà tọ́lọ́wọ́ bàálà ti wá yọ kó nínú sàlẹ̀sàlẹ̀ omi nígbà tó jágbe mi la anta subhanaka inni kuntu minaz zalimin ẹnìkan náà wà ní àhámọ́ kan wà ní dààmú ànábì wa ni sí wọ́n gbàgbé àdúrà ànábì yunus olóòrò wa ànábì yunus nìkan lọ́lọ́run ṣe fún ànábì ni àà. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ọgbọdọlọ ní aláàkó nínú ìbànújẹ́ nínú wàhálà gbogbo ẹni bá gbà wá gbọ́ báàsì mọ làwọn náà nìyẹn àwọn yẹn kó bọ àbí oṣù fẹ́ ṣẹ̀wọ̀n àdúrà tó máa kà nìyẹn ó wà nínú wàhálà yé gbogbo nǹkan ti dàrú nítorí máa kà nìyẹn kọ́lọ́ yọ kó bẹ́ẹ̀ ẹni tí wọ́n bọ́ lágbèjúwe anabi ibrahim ọwọ́ ọmọ anabi zakari ya ọwọ́ ọmọ ọlọ́run aṣọ àdúrà tí anabi zakari ṣe zakari ya ṣe ọlọ́run sọ nínú kura ọwọ́ ọmọ ọwọ́ filẹ̀ ìṣòro ọmọ àdúrà tí wọ́n ṣe ọlọ́run lẹ́kọ̀ọ́ fún ọmọ kura ní gbogbo àdúrà yìí àdúrà tó wà nínú kura ní ọlọ́lájú lẹ́yìn náà àdúrà tó wà nínú sunna nínú àwọn àfàmà lẹ́yìn náà àdúrà téèyàn ń sọ pẹ̀lú èdè rẹ̀ àbí pẹ̀lú èdè lárúbáwá tí ò lẹ́bọ̀ tí ò lẹ́bọ̀ àmọ́ tá a bá lè lọ́dọ̀ àjọ jọmọ́ ètò wà ní koran. àníbi sàkárí yẹn rọ́bì hábìlì mi ládùúgbò torí yẹ tàǹtọ̀ yìí bá wọ́n lọ́wọ́ sẹ̀ tàbí lọ́rẹ́ ọmọ dáadáa innaka sami'u du'a torí wọ́n lọ́wọ́ ń gbọ́ àdúrà èyí tí wọ́n náà mọ̀ sànù àbí tó ọmọ kà ní kámọ́ pé ọmọ sà ọmọ sí kékeré mọ́ ọmọ kà torí àwọn ọmọ ń sàbáyé ni. <laughs> ọmọ ń sáré ẹ wọ ọmọ fẹ́ sasẹ́ nítorí ọmọ kan yẹn èyí ń wá mọ̀ èrè rẹ̀ kú dáadáa kò yé ọmọ lọ́sọ̀tún kò yé ọmọ lọ́lẹ́gẹ́ kò yé ọlọ́dọ̀ kò fọ́ọ̀mù fún àdúrà kan bẹ nínú Al-Qur'an tóun ní kàdébí ọmọ ṣe tí mo rẹ̀ fi pọ̀ wa qul rabbi zidni ilma wọ́n láti jẹ́rí àwòkọ́ jẹ́ máa ẹni máa jẹ́rí àwòkọ́ yọ̀ mọ́ sọ ni tájà náà padà dọ́kọ́lẹ̀ rú wakuro bisiri ni ẹlima wakuro bisiri ni ẹlima wakuro bisiri ni gbogbo yìí lẹ́ẹ̀ma ṣe ọjọ́ gbèsè ọwọ́ wọn náà lọ́wọ́ ọ̀rá náà mi ọlọ́dọ̀ jẹ gbèsè àbí dípò tó béèrè àdúrà wọn ló ṣe táwọn bá ti dá àdúrà kan nínú àlọ́ wọnú àdìsí àdébẹ̀sọ̀ fáwọn tó jẹ gbèsè yìí pé ká máa ṣàdúrà ká máa sọ fún aláwọ̀ kìfì ní bí àdáníká ani haramika wa agini ne bi fọdilika ama siwaka wọn ti sàdúrà wọn ti sàgbèsè. ẹ jẹ́ ládùúgbò tá a wà yìí ẹni tí ò ní di àdúrà yìí tọ́ kò fẹ́ sí gbèsè yìí pọ̀ ìlú tá a gbé gan kírẹ́dìtì lábẹ́sẹ̀ kínní lábẹ́sẹ̀ mi kírẹ́dìtì lábẹ́sẹ̀ mi nàìjíríà wọ́n ti tàwọn mú jáde náà fásitì wáyé àwọn jáde tẹ̀lé wa <laughs> fásitì wáyé àwọn jáde tẹ̀lé wa <laughs> wọ́n tẹ̀lé wa already ẹ eh, we have been sold ẹ azọlẹ̀ ìyàwó ilé aláwọ̀sẹ̀ ni ẹ ma ìyàwó ilé àwọn asangbèsè yìí fa títí owó tẹ̀ ká ma fi tó lu se ee àná ni tó lu se mọ́ ọlọ́mọ sábà tó àwọn ilé wa sí ọlọ́mọ sábà gbọ́dọ̀ tó ọlọ́mọ lẹ́nu àmọ́ sọ̀dọ̀ àwọn ọmọ ìlérí tó tó bá ti da fún ọ yóò da fún àwọn náà ẹ̀yọ́ máa yá mi wọ́n ní òòmù nínú orúkọ ọlọ́run ní tó ṣe déédéé bùkátà tó ṣe kí ni tó gbé síwájú ọlọ́run àṣírí rẹ fẹ́ tú olùdókòtà ṣe yẹ bá ti tú ayé ẹ̀ ti bàjẹ́ wọ́n máa pe yá sí tìrú òṣùtúrù ni òòmù kò tó ṣe déédéé ní tó ṣe kí ni ní tó fẹ́ ọba ọba ọba ọlọ́pọ̀lọpọ̀ bíbu àṣírí mọ́sẹ̀ gbàṣírí mi o ẹsẹ̀ lẹ́yẹ ọ̀sẹ̀ yájá fa ìdífírìlì ọba aláfíríjì mọ́sẹ̀ àfíríjì mi ọ̀nà dímọ̀ òrùn jẹ fílẹ̀ nípa wọn ìyàwó tẹ́wọ́ òrùn fún ẹjẹ gbèsè gàrí yẹlẹ́lùbọ́ ẹjẹ gbèsè lọ́tọ́lọ́sì ó sì ní sẹ́sẹ̀ sọ ní sọ́ọ̀bù ọ̀wá ta yáfàtà ìfitahàlì wọ́n bọ̀ bọ̀ ti sínà sínà fún mi wọ́n ní tọ́ba ma tọ́ba ma sọ́dọ̀ tó ma fi sọ pé ya razaku rusukuni ya fata iftahali ya wahabu habuli tọ́ba ma tọ́ba wí lẹ́yìn orúkọ ọlọ́run báyìí wọ́n ní ma sọ yorùbá rẹ̀ ya wahabu tàbí lọ́rẹ̀ ya razaku fún mi ní kíni fún mi lásìkí ya latifu sànù lóbi jẹ́ pé ọ̀nà lè béèrè ìtumọ̀ orúkọ tó fẹ́ fi kíni tọ́fẹ́ pé ọ lè béèrè orúkọ ọlọ́run àti ìtumọ̀ rẹ̀ tó ṣe déédéé bùkátà tí wọ́n ní ọlọ́run wà láti mọ̀ dáhùn tí ìbá pé bẹ́ẹ̀ àmọ́ nítorí àsìkò wa ìwé àdúrà kan tán pè ní citadel of believer isnu muslim kálọ̀ lé nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdúrà tí ń láǹfààní àti sọ ọ wà ń bẹ̀ baba sheikh sa'id qahtani rahimahullah rahmatan wasi'a àwọn ọlọ́run sábà wọn kó jọ wọn fàájọ wọn fàájọ nínú àwọn àdìsí nínú àyà prayer twenty seven òun náà ni àdúrà àárọ̀ àti àdúrà àrọ̀lẹ́ ọmọ ìyá mi ó jòkó sàdúrà láàárọ̀ ó sì jòkó sí àdúrà ní kíni nírọ̀lẹ́ ọlọ́wọ́n bá ní ẹ máa ṣàdúrà o ẹ máa pe ọlọ́wọ́n bá yín ẹ máa bá mú sọ́dọ̀ rẹ̀ ẹ sì máa wí jẹ́jẹ́ wà nínú ìjáde ẹ máa máa jágbe ẹ máa máa pariwo mẹ́nà lè kọ́wùlì tẹ́ ẹ máa ń ṣàdúrà bílíkù dúwì láàárọ̀ wọlé àṣọ́ọ̀lì àdìrọ̀lẹ́ sóròtò àlàrọ̀ fáyà tó fáyà ọlọ́wọ́n ẹ máa ṣàdúrà láàárọ̀ ṣàdúrà lọ́lẹ́ ó kéré bá tọ́ba ti kásùbà tán ó jòkó àdúrà tọ́ba kí àṣìlì tán ó jòkó àdúrà prayer twenty seven nínú citadel onídàá àdúrà tó ṣe kí ni àdúrà tó ṣe ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Allahu la ilaha illa huwa ló ṣe kí ni lọ́bẹ̀rẹ̀ àdúrà yìí alhayyul qayyum ọ̀pọ̀ àdé sàlámù sọ́lẹ̀ wọ́n sẹ́lẹ̀ mọ́ aláàbí yìí ná muhammadin ibẹ̀ lọ́ọ́ parí wa prayer thirty four nínú islam muslim اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم ولك délẹ̀ gbogbo bùkátà tẹ̀yẹ̀ bá ní kéèyàn máa wí àwọn sàhábà yìí máa ń gbọ́ tán tánà ní sàlàyé fún wọn tán àdábìlẹ̀ ní kò ní bẹ́ẹ̀ ní bànújẹ́ kò ní bẹ́ẹ̀ ní dààmú kọ́ bá ṣe àdúrà yìí ọlọ́wọ́ yọ̀ ọ́ kó bẹ́ẹ̀ àwọn sàhábà ní afalana alamahon ṣé ká lọ lè ha ká sì máa wí anábì ni wájú balẹ̀ máa ń sẹ̀mí àwọn náà ayé àlámà hùn anábì gbogbo ẹni tó bá ti lè gbọ́ ọ̀rọ̀ yẹn ni kò ha o èmi ti ha tèmi okùn ti okùn tiẹ̀ Allahumma inni abduka ibùnú abdika ibùnú abatika ọ wà ní sọ́tẹ́dẹ̀ prayer thirty four ẹlẹ́ẹ̀kẹfà dáwọ́tòlá inú àwọn ẹ̀kọ́ tá a ní fàdúrà tó bá fẹ́ sàdúrà tó fẹ́ béèrè àdúrà tó bá ní nọ́mbà ẹ̀mẹ̀ta lọ́sọ̀ gbogbo gbàtà náà máa ń sàdúrà dáa tàlátà. ثلاث مرات امتى الا لما ريبيت ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره وقنا عذاب النار ربنا اتنا في الدنيا امتى هو ده ما تفشي ṣé wàá gbà tó bá ní nọ́mbà oyè nọ́mbà tá a nàbì ní kò ṣe ní kò ṣe kí ni kò ṣe o àfi tá a nàbà tó wálé ìgbé ẹni bá ṣe jù bẹ́ẹ̀ lọ kò burú la ilaha illallah wahdahu la sharika lahu ogun sọ ogun sọ nù o tipa yóò fi ní ká ọ ilẹ̀ yíyọ la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọkọ̀ gbọ́dọ̀ lójúmọ́ ó ti dàpátá nìyẹn ó ti dàpátá gbogbo èṣù pátápátá wà dà gẹ́gẹ́ bí ẹyin tí wọ́n bá larí mọ́ ọ̀tún kan ni ọgọ́rùn ló ṣe àmọ́ wọn náà ti ní la ní sẹ́bọ̀ ẹ̀ ẹ̀ ní sọ̀kan kọ́ wọn ní nǹkan ní láǹkan torí pé láṣẹrí kálá tó ń sọ náà lọ́jẹ́ kí ọ̀rọ̀ yẹn nípa níwájú ọlọ́run wa wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ànábì ní eléyìí ẹ̀kẹ́ yẹn sọ gọ́rùn-ún èyàn sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣẹ́ni gbogbo àdúrà tí ọba ti bá nọ́mbà wa lọ́dọ̀ ànábì ó ṣe lẹ́ẹ̀mẹ́ta ànábì àmàṣàdúrà lẹ́ẹ̀mẹ́ta àbí kò ṣe tipa rẹ̀ bá ṣe kíní tipa rẹ̀ bá ká àdúrà tí ọba ti bá nọ́mbà wa àmì ìtọ́ba ti bá nọ́mbà wa lọ́dọ̀ ànábì àdàdí àdàdí tá ànábì ni ó lẹ́yìn náà wùdúró lè kọ́lé fi dùn á báwo ni sàdúrà yẹn máa yá mi ẹlòmíì pé tẹ́yẹ kó pè àsìkò tẹ́yẹ kó sàdúrà náà ní sàdúrà àmọ́ àdáwò tó bá ní pé ọkàn rẹ̀ máa ń ṣeré jáde nígbà tí máa ń pè ọlọ́run ẹ̀yọ́ máa yá mi tàríkù àṣàfàtẹ́ wọ́n ní àdúrà ni pé ètè wọn mọ̀ lera wọn yọ mọ̀ gbára wọn máa hùdúró lè kọ́lé ọkàn rẹ wà wà níwájú ọlọ́run kó ń pe ọlọ́run kódà bàbá mọ̀ tún àdúrà tó ṣe ọ̀kà lárúbáwá débẹ̀ ọ̀gbọ́n lárúbáwá débẹ̀ àbí àní ọkàn rẹ sẹ́ ọgbọ́dọ̀ wà lọ́dọ̀ ọlọ́run nígbà tó ń béèrè nǹkan lọ́wọ́ ọlọ́run ìmọ̀ jẹ́ ká dùn gbà tọ́ba wa ń ṣàdúrà tọkàn rò sí lọ́dọ̀ ọlọ́run àdúrà ò ní gbà ẹ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀pọ̀lọpọ̀ yẹn lé ní ayé concentrate dábàá ṣàdúrà so wọ́n mọ̀ pé ọ̀fẹ́ rìsìfù kọ́ọ̀lù fàdúrà lẹ̀ ọmọ ìyá mi lẹ́fẹ̀ẹ́ tí wọ́n bá fi fóònù ṣàdúrà ya gbé sí eh, eh, flight mode kọ́mọ̀dé pé kọ́ọ̀lù yẹn ni òdìdẹ́ kájọ àlọ́ sí kíní kájọ àlọ́ gbà àbí kó o ti fóònù sápọ̀pọ̀ pa ọkọ̀ wa tẹ́wọ́ odò wájú ta àwọn yẹn kọjá lọ àwọn fatasuba eh, ẹ káwọ alakaruba ọlọ́wọ́ wa wọ́n wọ́n yẹ wọ́n yẹ wọ́n yẹ èyí gba wọn ṣe sẹ́rí kọ́kọ́ wà mí àdúrà tá à ń ṣe kágbà pàǹkọ́ lọ́hùn ká sì wá concentrate nínú àwọn factor nínú àwọn sábàbí tádùá fi máa tètè gbà nígbà náà lórí pé ọmọ sunkún tó o bá sunkún ọmọ ṣe bí ẹni tí ń ṣe kínní bí ẹni tí ń sunkún ìwárìrì iwájú ọlọ́run mọ̀ sí kí ni yóò mọ̀ mọ́ àdúrà tó ọba ṣe láwọn àsìkò yẹn wọ́n náà fura sí. àmọ́ wọn sọ àdúrà lọ́wọ́ ọkàn rẹ ti lọ fẹ́ ọ̀sọ́kàn rẹ lẹ́dí àdúrà ọkàn rẹ àdúrà tán ló tó mọ̀ kọ́ sàdúrà. ànábì ni wàhálà mu ànábì ni ẹ̀jẹ̀ mà ànàlá aláyà ṣẹ̀jìbù dùá mi kọ́lì gáfì lílàyè ọlọ́run nígbà o kò ní gbà àdúrà tó jẹ́ pé ọkàn tí àdúrà náà ti ń jáde ọkàn náà ti ṣeré lọ kò ṣe sí títóbi ọlọ́run lẹ́mìí rẹ̀ dégbè tí ó ronú pọ̀ ọlọ́run bó ṣe ṣẹ́jú márùn-ún lọ́wọ́ àbísàdúrà ìtọ́ bá ń ṣe pàtì bó ṣe ṣẹ́jú mẹ́ta lọ́wọ́ àbísàdúrà ìtọ́ bá ń ṣe pàtì kọ́ ṣe ṣe tẹ̀síwájú ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ màyá mi níparí ọ̀rọ̀ mi adamu rufa'ati sọ́wọ́t káwọn máa pariwo tá a bá ṣàdúrà ya Razak ruzukuni ya Razak ruzukuni ya bàtà àbùdálì ya bàtà àbùdálì àwọn ní kí ni ṣẹlẹ̀ tí bàbá ń gbádùn wọn nínú sàdúrà yìí rọ o ò ní di ẹnu kọ́ ọmọ sàdúrà o ò sì ní pariwo ọmọ ọmọ wí tí wọ́n nìkan ọmọ sikiri tí wọ́n nìkan ọmọ dágbọ́ ìpè tó ń sọ ní ọmọ dágbọ́ fúnra rẹ ètò dáadùn yẹn ọlọ́run ní odò ọlọ́run bá kún tàdọ́rọ̀ ọlọ́run ní ẹ máa ń sàdúrà kẹ́ ẹ máa bú síwájú oye wa khifatan kẹ wá jẹ́jẹ́jẹ́ wa duna al-jahr min al-qawl ẹ má pariwo bil-ghuduwwi wal-asal bẹ́ẹ̀ ṣe láàárọ̀ náà bẹ́ẹ̀ ṣe rọ̀ wala takun min al-ghafilin ẹ má wà ní àwọn afọ́nufọ́ra àwọn afọ́nufọ́ra ni wọ́n máa ń pariwo tẹ́ máa ń ṣàdúrà suratul A'raf àyà two oh five bẹ̀rẹ̀ wá ní àdúrà sàlátù yáyọ yá kàyó mu yáyọ yá kàyó mu àdúrà kọ́ bí díẹ̀ àyẹ̀wò sẹ́yìn ọ̀daràn kan tó ń gbẹdọ̀ lálùsùn náà ó ní sẹ́dáwà lásàlátù yẹn náà àwọn náà dín kankan náà sí àná ló tó sọ yín àfa wa ta wà lọ́la lórí ọlọ́wọ́ àwọn ọ̀dọ̀ wọn ọlọ́wọ́ náà dín kankan súnà náà sẹ́gbẹ̀ rẹ̀ ó ní tàbí gíná dín kankan ni gbogbo àná àwọn ọmọọṣẹ́ papọ̀ ni ó ti bẹ̀rẹ̀ súnà olóṣèlú ni wọn ní bá ẹ̀yọ́ mayami la akidata li siyasi olóṣèlú ọ̀làkìdá gbogbo àkìdá àwọn èèyàn tó fẹ́ mú lẹ́rú tó fi ṣòṣèlú náà làkìdá ẹ̀ eh. eh. nítorí pé òṣèlú ó rìkwáyà eh. àwọn èèyàn <laughs> population wọn làwọn fẹ́ gba kìláfà ìsìlámíyà wọn wọn paasi gbogbo àkìdá tí ọ̀dà wọn wọn sọ fọ́ da ọ̀dà torí kọ́lẹ̀ rẹ̀ wọn lọ́wọ́ nígbà tí wọn fẹ́ dìde òṣèlú ẹni bá ní tí ọ̀dà da ṣé yóò rí ìyọnu ọlọ́run ṣé yóò rí ìyọnu ọlọ́run tọ́mọ tiẹ̀ nǹkan oṣù báwọn lọ jáde rí ìyàwó rẹ̀ lọ rí wọ́n lè lọ ọwọ́ ni tí wọ́n ṣe dáa kí ló dé tọ̀ lọ ọ̀tàwọn ẹ̀ kọ́ rẹ́síkú àwọn tí wọ́n ní àníyàn dáadáa tó fẹ́ sí lọ́run yìí léyìí tó hàn sí wa àdìgbò wọn wọn lànà ìpamọ́ fẹ́ sí lọ́run kọ́ wájú oyé wọn yìí pé tí wọ́n ń ṣe yóò ṣe kíní kọ́ dáa hàgà aja tàbá sọ aja ajá kò ní sí tẹfurukọ ló mọ fọgá ṣèṣe kí wọn wá papọ̀ lérí àánú ni àdébùsì ni wọn padà fọgá àgbàdo fọgá ló sì dé yìí sátẹ̀fẹ̀ tẹ́lẹ̀ kó mọ̀ tì àdébùsì ni ẹ fọgá bọ́ọ̀lù àti ẹni bàbá òun lọ́wọ́ ojú sí kúlẹ̀ èmi lè mi bá ṣe tọ́wọ́ lọ́wọ́ ojú bí dáa lẹ̀ èmi lè mi bá òun ò ní wá bí súnà èmi ò ní lọ bẹ bídíà àwọn àdàbẹ papọ̀ àmọ́ àwọn olóṣèlú tún wọn kẹsì fún àwọn lé gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ lẹ́dọ̀wọ́ rẹ o má fẹ́ ṣẹlẹ̀ jẹun láyé o ẹ̀yọ́ màá yá mi ó lè sọ fẹ́ ni eré ẹgbẹ́ kí tọ́hàn sí ọ lára rẹ̀ kó ṣàdúrà fún ọ àdúrà máa ń gbà nígbà tó bí ọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ àbáwọn lè bá àlàbàs pé òjò ọ̀rọ̀ àdébìlà àmọ́ lè bá ìgbà tá kílẹ̀ tó lọ sàárẹ̀ ànábì wọn lọ alabasi wọn lọ leba wọn sàábà ipe wọn fura sí pé ó súnmọ́ lọ alabasi sì wà tẹ́wọ́ wọn sàdúrà wọn sì ń sàmì kéde kí wọn jọ ń sàdúrà jẹ̀mọ́ ayé papọ̀ abasi ń sàdúrà wọn sì kíni wọn sàmì tí baba kan bá ti ní alufatiya máa kà á èmi ò máa sàmì kéde kí wọn jọba sí kíni àjọba wí ọlọ́run sàábà wọ́n sì jáde lọ́dọ̀ alabas láàrin bíi ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá wọ́n sì gun ẹṣin wọn wọ́n ní òjò bẹ̀rẹ̀ sí pa wọn títí tán fi wọlé a máa ń sọ fẹ́ni tá a bá rí lọ́kùnrin àbí lóbìnrin ẹ dákun tẹ́ ẹ bá ṣàdúrà ẹ máa fọ̀rọ̀ mi sínú àdúrà ẹ já yọ dánú papọ̀ bá pé ọlọ́run tó bá fura sí pé ó ní sèkọ́ ọmọ torí àsìkò wa ìdíkadà àdúgbò mulahazot àwọn àkíyèsí òun náà ni pé àwọn àdúrà four thousand four hundred and forty four káwọn bá wọn dábàá rẹ o ṣe tipa rẹ bá ṣe kí ni ntọ́ba ká seven thousand seven hundred and seventy seven wọ́n bá wọn ṣe o tipa rẹ bá ká ní ọ̀sẹ̀ kí ni kò sí torí wọn ò fún wa lẹ́rìí pé nìkan ló ní àṣẹ lẹ́yìn àgbékalẹ̀ àwọn ṣe o àwọn ṣe o àwọn rọ àwọn ọ̀dọ́run àbí wọ́n wọn ò mọ tí wọ́n ṣe lọ́rùn náà ẹ̀hìn tí ń bẹ láàrin ọlọ́run ọba àtẹrú ẹ ọlọ́wọ́ gbójú àwọn sẹ́wù tó ẹ̀kí ni wọ́n wá ní àwọn jẹ olórí bíi sẹ́fẹ̀ tàbí wọ́n sẹ́fẹ̀ sẹ́mu ìtumọ̀ ẹni pé tó bá di àdúgbò nígbà tó bá lé àdúgbò tó kíni àdúgbò nígbà ìtumọ̀ ẹni wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n má bá wọn ṣe lẹ́yìn náà ẹ má lọ sàárà má dùá sàárà wà lọ́tọ̀ àdúrà sí kíni àdúrà wà lọ́tọ̀ káwá ní eléyìí sàárà àdúrà báyìí kò sínú Islam ipe tá a bá ti lè rí sàrà yẹn a gbọ́dọ̀ ṣe àdúrà yẹn àbádùá yẹn ò ní gbà tá a bá ṣe kò sínú Islam a máa tẹ̀jẹ́ lẹ̀ fàdùá tọ́wọ́ fẹ́ pẹ̀ràn ìjọba wò pẹ̀ràn kò fi sàrà tọ́wọ́ fẹ́ sàdúrà sàdúrà mọ́ wàá lo ẹran mọ́ àdúrà torí kò sínú Islam lẹ́yìn náà ká máa sàdúrà lápapọ̀ àjàmá yìí táwọn aláṣàlá tó máa ṣe yẹn aláta tó sínú bídíà yẹn ya hayyu ya qayyum sànù wa kìnìkan sábà pé tó ń pè yẹn dá àmọ́ wọ́n wá ń wí papọ̀ àdúrà òjàmá yìí kọ̀dá kálukú máa dájú àṣe lásìkò ànábì lẹ́yìn náà kéèyàn máa sọ fọ́lọ́n pé aláàmù tí ní í ṣe ọ̀fẹ́ gbàgbà lọ́wọ́ ọlọ́run wọn pé ìwọ ọlọ́run wọn bá wù ẹ fún mi àwọn yẹn ní ẹ̀sìn béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run ó ní mo ti sọ fún tó bá wù àwọn ò ìpè ọlọ́run tó bá wà àwọn sùfin wọn láyà bá ní. àní àní oníwàkún zakiran lillahi ọba níwájú àwọn àti gbàgbẹ́ kọjá rí aláwọ̀ jẹ́ àtúgbàdà síbẹ̀ bọ̀ wakun zakiran lillahi oníwàsá mọ̀ sí zikiri mọ̀ sàdúrà ọba níwájú ipò ọkàn fi wá ojú rere ọlọ́run ìbílẹ̀ akọ́ òfin nira ni wàlá kọ́sídì jannati láì ní fi wá àlìjáná láì ní fi wá sọ́kò níbi iná dọ́bàjẹ́ pé iná ọ̀kan ó ní lápé iná lọ́ba dá kọ́ lọ́rùn fún síbẹ̀ ẹ̀ mo ní iná gáàsì gẹ̀rọ tó bẹ́ẹ̀ ọ̀jáde ọ̀sájáde padà ọ̀daràn abájú ọ̀sẹ̀ ní ogun búrẹ́dì ọ̀sájáde ọmọ sábà wúwúwí Al-Qur'ani ni Ọlọ́run sọ fún wa yí pé. Eh, eh, àwọn ẹni ilé wọn máa rọ́bà dáhà tìǹà fi dún níyà asanata wà fìlẹ̀ ákẹ́rẹ́ asanata wà kìnà ọlọ́run ẹ̀ mọ́tò fúnlẹ̀ yìí máa mú kí wọ́n sàánú kí wọ́n wọ̀ náà wọ́n wá ní iná lọ ìpè tó di pé o ti di ẹni ọlọ́run bí ọlọ́run bá fi ọ́ṣẹ́ lọ́dà ó gba àwọn ìròrí wéré ní ìròrí wéré ó ti bí bí ẹni wá béèrè owó lọ́wọ́ yẹn tó ní ẹ mi ọba sọ̀rọ̀ àwọn ọmọ ní àjùyẹn ni lẹ́yìn náà dáwọ́ tó lọ bẹ̀rẹ̀ tọ́ náà ti là ájìmì ká máa pe ọlọ́run pẹ̀lú àwọn àfẹ̀dẹ̀fọ̀ àwọn àfẹ̀dẹ̀fọ̀ àwọn ohun tí ò dùtùmọ̀ nínú lárúbáwá dàmbá sàdàmbá kárakaranda sábàrì sábàrì bàtúmọ̀ bisimilayi kandu kí ni tuma kandu amatuma bisimilayi kí ni tuma kandu ọ̀sẹ̀ ní kàtọ́ ma ọlọ́run ìjà bá wa ṣe máa wọ adidi wọ́ báyìí báyìí àwọn kọ́ àdìjànú burúkú ahamusa kọ́kú aláhùn yasu kí ni tuma yẹ ani ẹ lè bí àwọn baba ẹ ya ahlalu ẹ eh, dambasa damba karakara da gbogbo àwọn jagun jagun yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa wọ́n sì wà lọ́wọ́ wọn bá ẹja jagun yẹn o àwa ti bọ́ ọwọ́ pa àwọn òbí wa àtàwọn ẹbí wa ẹni okò ta fẹ́ okò ọlọ́run ni ẹ pè mí okò yẹn ti wà ní kura ya fata ọlọ́lẹ́nu ya razaq ọlọ́lẹ́nu ya alim. يا جواد يا كريم يا عفو يا ودود الله أكبر وانا كمان يا شجع كشيش اي غويو اي غويو abẹ́lẹ́ ọ̀kọ́ lọ́mọ́sá ìṣàánú wa ah, kama ṣàdúrà ní òhò kama ṣàdúrà ní kíni ní òhò ìpè abọ̀rálẹ̀ àmàwá ṣàdúrà gbogbo àwọn yẹn bí díà eh, eh, wọ́n ní àdúrà lórí ló wà. Eh, yóò gbére dúró àwọn apakaja tuntun fún àwọn aṣàdúrà àwọn afatẹ̀síwá lórí odó aka raka mẹ́rin lẹ́yìn fati alakọkọ kúrò aláwọ mẹ́wàá akẹlẹ kejì kúrò aláwọ ogún akẹlẹ kẹta kúrò aláwọ ọgbọ̀n akẹlẹ kẹrin kúrò aláwọ ogójì ìyàyẹ pọ̀ ìyàyẹ pọ̀ gbogbo eléyìí sí nínú adiyo nabi ìmọ̀lẹ̀ ìmọ̀nà anabiwa muhammad gbogbo adé àtàwọn fún wa ẹ̀dá lè bá wọn àfa àtọ́jẹ́ sunna tí wọ́n jẹ́ àfa sunna tí wọ́n sì gbédè arabiya tí wọ́n gbédè larubawa kí wọ́n sọ túmọ̀ àdúrà yẹn fún ọ torí ọ̀pọ̀lọpọ̀ gbà mí ó kọ àlìjánu làwọn èèyàn ń pè tí wọ́n sì máa àwọn agbọ́n nípa nígbà tá a wà ní kékeré tá ti di lára báyìí ya múlẹ̀ ha ya lẹ́yìn ya kí kọ́kọ́ aláàánú kúlẹ̀ dẹ̀ rahman awa ni muliha muliha yẹ dakari jẹbẹ makisadina mariniusu dabariniusu sasanusu kakusa tọtọ yusu kitimeru kitimeru ni ẹ eh, eh, ajá eh, àwọn àwọn sábúrú káfí tí wọn sákòlù àwọn ọ̀dọ́ ẹ àwọn méje àwọn náà ni àwọn tí wọn dárúkọ wọn yẹn kitimeru ni ajá wọn wakalibuhu sàmìnà Ọlọ́run ni ajá wọn ló sì kẹjọ wọn ajá wọn ní jẹ́ kùtùmí ó wà ní tafsir ibn kathir sọ́tún káf ẹ lọ́ọ́ lè wò. wọ́n wà ní ká máa wí àwọn tí wọ́n á jí láàárọ̀ tá a kírun tán lẹ́yìn pàtàkì ní Allahu akbar tán tani yaaka dama yaaka nasta'in awani yaamuli ha bakita diina mani nusu dabari nusu sasa nusu kawusa tato yusu kitimiru. ní ojú lára ọkọ máa ń pe àwọn ẹ̀dá ọlọ́run kò tún wá bá ọmọ nìyẹn kò tún wá ń pe kálíbù akọ ajá mo wá pàdé kan mo sọ fún mu ní nítorí wí ọ̀dà àwọn náà ti bá wọn rí gbàtà mọ́ ọlọ́run ya ẹlẹ́ filẹ̀ ìjọ ọlọ́run bá gbàdúrà ti wà náà bí ti àwọn náà ò ní ṣe mọ́. tọmọ pé àná ọlọ́run wa lọ́yọ̀ wa kì í ṣe lọ́yọ̀ kì í ṣe tàǹtà sọ́ngbà náà oye àná ló ní bàbá wa òkun tó aláṣà fún ọ̀fọ̀rọ̀ tó mí náà náà fún àǹkọ́ta kò mí náà ọlọ́run ní etí bèbè náà lẹ wà díẹ̀ báyìí kẹkẹ jásínú náà lọlọmọ arẹsikù yìí ọlọmọ aláì ọlọmọ tọ́lá wa ọlọmọ sábà wà láwọn náà ọlọmọ sábà lókun yìí máa ń ní gbogbo wa ọlọmọ alákòóso wa lórí rẹ àdúrà wa kọlọmọ sàjọ gbà ọ̀rọ̀ wa kọlọmọ sàjọ lójútu ètò ti dáná ọ̀rọ̀ wa kọlọmọ jọ bàjẹ́ ètò kúndé ká àtọkọlọmọ sàtúnṣe subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ادعوا ربكم تضرعا وخفيه انه لا يحب المعتدين ولا تفسدوا في الارض بعد اصلاحها وادعوه خوفا وطمعا ان رحمه الله قريب من المحسنين